a ní màlìkíyà làwáríkẹ̀ lórí mímú lọ ní màlìkíyà àhá so ìmọ̀ màlìkí ta wá ní òun ní àbá àdúwà ní west africa yà yìí táà tẹ̀lé táà ní tàgbàgbé ojú ọ̀nà làájá àbúkú náà ọba kí ni ìmọ̀ màlìkí ti àfihàn rẹ̀ kí ni wọ́n ti kò sí káàdì àwọn ẹgbẹ́ fún àwọn àwọn tó wà ẹ̀rọ náà rẹ̀ àwọn àmì ìpínlẹ̀ ìṣe àlùfáà àbí àbúlá ìbòmíìn dàbí kí معنى السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدفكم الله سبحانه وتعالى أترى إكاتك يكون أسواج ونبي محمد صلى الله عليه وآله وسلم عليكم أتكب كي الله سبحانه وتعالى كي لوا بابا قبا أمبا وانتابع النبي أدعون كي النبي أدعون كي النبي tí tó fi dérí gbogbo àwọn tí wọ́n ti lọ nínú àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ àtàwọn tí ń bẹ àti gbogbo ẹni tí ó bá túnmọ̀ wà lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam ila qiyamis sa'a láláì ní gbára wa lásìkò nítorí ọjọ́ so mo tọrọ gáfárà kẹ́gbẹ́ tí máa ń wí lọ́dọ̀ àwọn jàmáà ìdíwọ́ ráńpẹ́ òun náà ló fẹ́ jẹ́ kí a pẹ́ díẹ̀ sí kátó débì bákan náà kíkí tí àwọn ṣẹ́fọ́ wa sáà tí wọ́n ti fi kí àwọn bàbá wa balógun so ìmìnà tẹ̀lé kíkí tí wọ́n náà pé láti kí wọn so àbí ọdún kan sẹ́yìn àbí nígbàtí àríṣòkó kan bí náà mo sọ̀rọ̀ kan tí mo tún fẹ́ rí fi ti wọ́rọ̀ báwọn pé tá a bá wà níwà àwọn àdúgbò báyìí tí wọ́n sì ti ṣe lẹ́tọ̀ nípa súnà nírú àdúgbò báyìí tí yóò sì pé bẹ́ẹ̀ ìjẹ́rùbà àbí wọn ni ó yẹ lọ́sọ́ mọ́ kọ́kọ́ gba àwọn kó bẹ́ẹ̀ tó ká mọ̀ ní pé àwọn àgbàlagbà tí wọ́n fẹ́ dáadáa ni tó àwọn àgbàlagbà tí wọ́n rí níbi pé tó àdúrà táwọn ti ń tọrọ tipẹ́tipẹ́ pé kọ́lọ́mbà bọ́lákọ́lá nẹ́bì ó wà gbé súnà nẹ́bì ga kó rẹ̀ bídí àti tánilẹ̀ wọ́n rí pé alhamdulillah ọlọ́run ti ń gbé súnà nẹ́bì ga nù kí làwọn máa bínú sí so àmáwà ìlú bí orí bẹ́ẹ̀ ládùúgbò mi ẹ̀yìn náà lẹ́ ń tọrọ àdúrà ẹ̀yìn náà lẹ́sùn bínú táwọn èèyàn ń ṣe súnà so àbáwọn tó fẹ́fà Allah subhanahu wa ta'ala tí ó ṣe àwọn ní àwọn àbáwọn tí ọlọ́run bá lè tọ́ alákọ́mọ́sá ṣe àlékún ìmọ̀nà fún ipò wa lára ìní gbára wa lásìkò àkọlé ọ̀rọ̀ tí wọ́n ní kábi ṣera wa láǹfààní kábi ọ̀rọ̀ ni wọ́n ní ta ni Imam Malik so àwọn ah, kọ́ ní òyìnbó dàbí ẹ̀hẹ́ wọ́n ní wó Imam Malik ẹ̀hẹ́ wọ́n ní ta ní Imam Malik wọ́n ní kí ni nǹkan tí Imam Malik fi ta tó pèpè lọ sí ẹ̀ man huwa Imam Malik ta ní Imam Malik ẹ̀mí sọ pé wa madha kana alayhi ẹ̀ aw ila madha da'a pé Imam Malik ah, radiyallahu anhu ta ní Imam Malik gangan fúnra wọn

so nkan tí èmi rò nínú làákà ìtèmi pé ó jẹ́ múná sábà rújòkó yìí òun náà ni nǹkan tí sẹ́kọ̀ọ́ wádìí bá mẹ́nubà lẹ́ẹ̀kan ìpè ní àwùjọ wa ní West Africa lápapọ̀ nkan tí a máa ń pàpè mọ́ra rẹ̀ òun náà ni pé a wà lórí Malik a wà lórí madhabu Imam Malik a a máa sọ pé o wa tó ń túmọ̀ sí pé ọ̀nà táwa ń gbà jọ́sìn ní ìbámu pẹ̀lú nǹkan tí ìmáàmù wa Malik rahimahullah ọ̀nà tí wọ́n là kalẹ̀ òun náà làwọn fi ń tẹ̀lé lára Nabi sallallahu alaihi so àwọn nǹkan oríṣiríṣi ma wá ń ṣẹlẹ̀ láwùjọ tó mọ̀ ní dágbọ́n mi sí omi ò tó kalẹ̀ tó jẹ́ pé àwọn yóò mọ̀ sọ pé ah, malikiya làwà a wà rí pé àwọn nǹkan yẹn ó ń takò súnà Nabi sallallahu alaihi wasallam lágbọ́n ni pé ń takò súnà Nabi sallallahu alaihi wasallam òun náà làwọn èèyàn fi ń dìde lórí ẹ̀ láláìmọ̀ yí pé kọ́lá kejì súnà Nabi nìkan ló takò

ọ̀nà méjì ló pín sí ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni pé mọ́ni wá ẹ̀lìmáàmù Malik sáà ni Imam Malik agbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé ta ni wọ́n sábáwá mọ̀ wọ́n tán awá fẹ́ ma kí ni Imam Malik gan kí ni nǹkan tí wọ́n pèpè kí ni wọ́n pèpè lọ sí afáwa alimamu Zahabi rahimahullah hujjatul umma imamu daril hijra wọ́n fi nǹkan mẹ́ta gbáǹkọ́gbì òun náà ni wọ́n fi ròyìn wọn wọ́n ni imam malik àwọn náà ni sheikhul islam tẹ́yàn bá gba oyè débi pé wọ́n pèyàn ní sheikhul islam erékọ́ ẹ́ àrípẹ́ àwọn sheikhul islam àwọn sheikhul islam wọ́pọ̀ sheikhul islam ibn taymiyyah sáwá ń sọ̀rọ̀ pé kí ni wọ́n ṣe àrípẹ́ kèsèrè sáwá ń sọ̀rọ̀ pé sheikhul islam muhammad bin abdul wahhab táà bá ń sọ̀rọ̀ ipa ribiri tí wọ́n kó nípa bí tawhid nípa bí súnà ó ṣe tànká láwùjọ ipa kékeré kọ́ so gẹ́gẹ́ bẹ̀ẹ̀ náà ni iná wá fi wá ròyìn Imam wa Malik Imam Malik fi fàájú gbogbo wọn Sheikhul Islam hujjatul umma wọ́n ni Imam Malik tẹ́rí a hujja ni àwíjàre ní fún al'umma nabi sallallahu alaihi kò sí ibi tẹ́ ń kálùkú fẹ́ sásí máa tí ó jáwó tẹ́sìn òun náà ní rízìn báyìí nítorí pé àwọn kan bẹ́ẹ̀ pé wọ́n gbìyànjú lórí ẹ̀sìn ọ̀sìn tí wọ́n ní Imam Malik wà ó jà ní wọ́n jẹ́ lórí ẹni tó pa súnà Nabi sallallahu alaihi wasallam tí ó sí ẹ̀sìn tí ó wà lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam so bákan náà Imam Malik àwọn náà ni Imam Daril Hijra ibo ni Daril Hijra òun náà ni al-Madinatu an-Nabawiyya òun náà ni Madina Nabi sallallahu alaihi sallallahu alaihi wasallam ibi tá nẹ́bí ṣe hijira lọ òun àrí Madina so àbáwa az-Zahabi wọ́n wá ní orúkọ imamu wa imamu Malik orúkọ wọn ni Malik ibn Anas Malik ibn Anas a imam Malik bàbá wọn ń jẹ́ Anas bàbá tó bí Anas yìí òun náà tún jẹ́ Malik bàbá tó bí Malik yìí òun ni wọ́n pè ní Abu Amir Abu Amir yìí inú àwọn sàbí ànẹ́bì ni Abu Amir inú àwọn sàbí ànẹ́bì ni inú àwọn ẹ̀sà tọ́lọ̀ ọba alìkẹ́ ọláwà ṣe fún Imam Malik òun náà ni pé ìdílé mímọ̀ ni ìdílé Imam Malik ẹ́ nítorí pé àwọn sáadákọ̀ yìí àti bàbá wọn tí wọ́n jẹ́ Anasi àti Malik tó jẹ́ gbogbo wọn pátápátá àwọn náà ni wọ́n jẹ́ kíni àwọn ni wọ́n jẹ́ muhadithun oní hadith ni wọ́n tí wọ́n ti gba hadith wa so kọ́lá so uh, alimọ́bù Malik wọ́n bí wọn ní ọdún 93 lẹ́yìn ìgbàtà nabi sallallahu alaihi wasallam ní hijira tán ní ọdún 93 lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam ọdún tí wọ́n bí imam Malik yìí ó ṣe dédé ọdún tí Anas bin Malik khadimu rasulillahi sallallahu alaihi wasallam ó ṣe dédé ọdún tí Anas jáde láyé nínú àwọn sàábí ànábì òun náà ni Anas ibn Malik wà nítorí pé Anas ibn Malik alaihi wasallam ànábì tọrọ fún pé kí Allah subhanahu wa ta'ala kó fi bárọ́kà sínú sí ẹ̀mí rẹ̀ sí dúkìá rẹ̀ so Anas ibn Malik inú àwọn tó bímọ púpọ̀ láyé lọ́wà ó sì dàgbà gan naam ọdún Malik Malik àkọọ́lẹ̀ kan sọ odidi ọdún méjì ó ní mọ́mù málìkì lò nínú ìyá rẹ̀ síwájú kan tó bí àkọlẹ̀ mi sọ fún wa pé ọdún mẹ́ta ni bọ̀tí o òtí èméjì bẹ̀ ni pé ó kọjá ọdún kan oṣù mẹ́sàn dára wọn fi ń bímọ sọ ìpé láwùjọ tí wá ń bí nísìn so ìyá rẹ̀ ru oyún fún bí ọdún méjì sí ọdún mẹ́ta gẹ́gẹ́ bí ìtàmí gẹ́gẹ́ bí ó ti sọ gẹ́gẹ́ bí àfáwà al-Waqidi rahimahullah gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n bí Imam Malik ní ọdún ta sọ pé wọ́n bí Imam Malik sí agboolé agboolé mímà tó jẹ́ pé Imam Malik bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ wọ́n bẹ̀rẹ̀ sí òun náà ni Imam Malik ti bẹ̀rẹ̀ sí ó ti wọ́n ti bẹ̀rẹ̀ sí wá mímá lẹ́yìn ìgbà tí wọ́n ní Bu'ayda mawti al-Qasim wa Salim lẹ́yìn ìgbà tí al-Qasim tani al-Qasim nínú àwọn al-fuqaha as òun náà ni al-Qasim so Qasim bin Muhammad bin Abi Bakr Siddiq radiyallahu anhu so inú àwọn al ni inú àwọn tí wọ́n jẹ́ àfáàgbà méje nílùú Madina lásìkò yẹn so lẹ́yìn ìgbà tí àfáà yìí kú tán Eh, nígbà ẹni Imam Malik sẹ́ bẹ̀rẹ̀ sí kíni lọ́sẹ̀ bẹ̀rẹ̀ sí wá mímá wa Salim àti Salim sani Salim Salim bin Abdullah bin Umar radiyallahu anhum so lẹ́yìn ìgbà táwọn méjèèjì lẹ́yìn ìgbà tí wọ́n kú tán òun náà ni Imam Malik òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí wá ìmà káàkiri nígbàtí Imam Malik wá bẹ̀rẹ̀ sí wá mímá Imam Malik ní qultu li ummi wọ́n ni mo sọ fún yà mi Imam Malik gẹ́gẹ́ ló kọ́kọ́ wá látọ̀ kan ara wọn torí pé ibi tí èyàn bá ti wá ìmọ̀ lápá lára àyàn wáyípá wọn lé onílù ni ẹ̀rìgbọ́ ọmọ lókè ọmọ òní ti fẹsẹ̀ lélẹ̀ tí ó ti máa ní ah, ẹgbẹ́ mi náà kàlù kékeré kan tó náà ti máa lùlù ẹ̀yẹn tó wáyé pẹ́lẹ̀ àwọn oníjó ni ẹ̀ẹ́tì pé ó náà yóò ti máa là ní tí wọ́n bá ń ṣe níbi tí wọ́n bá ti bíyàn a máa lápá nínú òpèsè ayéyàn nígbà tó wáyá Imam Malik nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ ó wá sọ fún màmá rẹ̀ pé azhabu fa aktubu al ǹjẹ́ mo lè máa lọ kémi náà lọ lè ti kíni ma lọ wọn kọ̀ọ̀kan kí máa lọ lè kẹ́kọ̀ọ́ ẹ́ wọ́n nígbà tí màmá rẹ̀ ó sọ fún màmá rẹ̀ wá ní ta'al falbaz thiyab al-ilm màmá rẹ̀ wá ní wá owó ó ní màmá mi wá wọ́sọ fún fàálìbàsáàtì ní síyá bá ní mọ̀ṣàmbàwà aṣọ tí ìgbà tí yẹn bá ha mara aṣọ tí yẹn dì dáadáa tó kẹ́rì pé ẹni yìí ẹni yìí ṣe tán tí ń ṣe gíní sí lọ lè ṣe nǹkan kan tó ṣe pàtàkì òun náà lásọ sí Imam Malik sí màmá rẹ̀ wọ̀ fún wọ́n wá tọ́ àtọ̀wílà tààrà àrọ̀ àti ó ní màmá mi tó wá gbé tí máa ga sókè òun ó fún ọwani wá ní izhab fọ́ktobel ag tó si sí òun náà ló ti a máa lọ́kọ̀ sí wà lórí kẹ́kọ̀ọ́ kí ni ẹ̀kọ́ tó wà ya nǹkan tí ìyá rẹ̀ ọmọ ti wọ pátá ni àwọn ọmọ tó yẹ pé ìgbà tó bá ṣeré tán ní wà lọ tó bá dé àárín bẹ̀ le lè jáde ní jáde àwọn ìgbà tó bá dé ìbá ẹ ọmọ kan òun náà wá múra dáadáa ó sì múwe lọ́wọ́ ó sì ń báyìí lọ́wọ́ wá jòkó sẹ́wọ́n fi tí ìwò mọ́ta ṣe àì ẹ́ ti rápẹ̀ẹ́ lára rẹ̀ kékí ni ìkà eléyìí ọmọ ti ṣe so bákan náà a Imam Malik wọ́n tún sọ lọ́rọ̀ wọn mi wọ́n ní kanat ummi tu'ammimuni wa taqulu li ó ní màmá mi a máa wé láwà ní fún mi tó bá múra fún mi tán yóò wá wé láwà ní fún mi yóò wá sọ fún mi pé izhab ila Rabi'a ó ní yóò wá sọ pé lọ sí ọ̀dọ̀ Rabi'a àfá gbà ní lásìkò gbà yẹn Rabi'a tó rà lọ bá ẹ́ fata'allam min adabihi qabla ilmihi kọ́kọ́ lọ máa lọ lè kọ́lá dàbí lọ́dọ̀ rẹ̀ lọ kọ́lá dàbí síwájú kó tó máa kọ́ mímọ̀ àwọn ẹni síwájú tí wọ́n ti kọjá lọ tá bá mú ọmọ wọn lọ́sọ́dọ̀ àfáà tí ó kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n a máa sàtọ́lẹ̀ fún pé alimuhu min adabika qabla ilmik àwọn fẹ́ kó kọ́ ní ládàbí ná ládàbí wọ́n ní sínú tíra gbogbo àwọn ẹ̀kọ́ bí bẹ́yà sí máa jòkó ẹ̀yẹn bẹ́yà sí máa dá sọ́rọ̀ ẹ̀yẹn tí ẹ bá wà láàrin èèyàn tí ò ní máa wo fẹ́tofẹ́tò bẹ́yà bá ń jẹun tí ò ní máa wo ojú gbogbo àwọn kan báyìí inú àwọn ládàbí ni ẹ̀yẹn so ó ní màmá wọn wá sọ pé lọ́lẹ̀ kọ́ lọ́sọ́dọ̀ rọ̀ bí a tó bá dọ́dọ̀ rẹ̀ kọ́ nínú ládàbí so báyìí òun náà Malik rahimahullah òun ni wọ́n ṣe so nínú àwọn àfá tí Imam Malik kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn inú wọn ni náà fi wà ẹ̀rí pé ó pọ̀ nínú riwaya Imam Malik wọ́n ni amalikin annabi'in an ibn Umar so annabi'i ọmọ kéwú ibn Umar ni Abdullah ibn Umar nínú àwọn àgbàfà òun náà ni wọ́n wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Sa'id al-Maqburi ọmọ Abdullah ibn Zubayr ẹni tó gba àwọn tí Imam Malik báyìí tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn yìí àwọn wo ni àwọn tabi'un àwọn tó jẹ́ pé àwọn náà gba ẹ̀kọ́ wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tani lọ́dọ̀ àwọn sahaba ridwanullahi alayhim inú wọn ni Ibn al-Munkadir inú wọn ni al-Imam az-Zuhri àti Abdullah ibn Dinar gbogbo àwọn wọ̀nyí nínú àwọn àfá Imam Malik ni tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tó wájú ká tó lọ nínú àwọn ọmọ ìyá Imam Malik Eh, òun náà ni An-Nadr ibn Anas eh, An-Nadr ibn Anas inú àwọn ọmọ ìyá rẹ̀ tó jẹ́ pé òun náà gbìyànjú lójú ọ̀nà mímá kọ́nà ń bẹ́nu àkọọ́lẹ̀ pé ẹniyẹn ni wọ́n máa fi júwe Imam Malik wọ́n Malik wọ́n ni akùnadì tẹ́mọ̀ pé ẹni tó bá dájú òun náà ni wọ́n máa tó fi nígbà tó padà yá tí Imam Malik padà wá ní mímọ̀ta tí ó báyé wọ́n padà wá fi nádìrí júwe Imam Malik wọ́n wà sọ pé nadir ahu malik so ìkan padà change nígbàtí imam malik nígbàtí wọ́n wá mímá tí ọlọ́ọ̀bà alikọlá tó ní kí ìmà yìí dé inú àwọn kan tí ọlọ́ọ̀bà alikọlá ṣe fún imam malik òun náà ni pé nínú àwọn àfá imam malik tí imam malik kéwú lọ́dọ̀ wọn nígbàtí imam malik padà wá di jókòó àfá tí ń pàwọn ẹ̀lẹ́kọ̀ọ́ wọ́n tó padà wá gba hadith lọ́wọ́ imam malik akọ̀lá tó wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ imam malik wọ́n dà inú wa ni alimamu zuhuri ta sọ iwa alimamu zuhuri rahimahullah wọ́n nígbàtí imamu zuhuri to de ilu madina rabi atu ó wá mu imam malik wọ́n ti wà kékeré ó wá mú wa lọ ọjọ́ lọ lè gbọ́ hadith látọ̀dọ̀ alimamu zuhuri nígbà wọ́n adébẹ̀ alimamu zuhuri ó ka hadith ogójì fún wa nígbà tó ka hadith ogójì fún wa tán owa wá dijọ́ kejì alimamu zuhuri wá owa ó wá nítọ̀ hadith ogójì tí mo kà fún ìlànà o

Ife, àwọn èèyàn mọ̀ wọ́n nípa mímọ̀ inú àwọn tí wọ́n jẹ́ àfá wọn tí wọ́n tó padà wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tí wọ́n hadith lọ́dọ̀ wọn òun náà ni Yahya ibn Sa'id inú àwọn àfá wọn ni inú wọn ni Yahya ibn Abi Kathir inú àwọn àfá Imam Malik ni tí wọ́n tó padà Imam Malik inú àwọn àkọ́ọ̀mù Imam Malik inú àwọn sanjọ jẹ́ akẹgbẹ́ wọn tó pé contemporaries ni wọ́n pé wọ́n jọ ń bá bọ̀ ní àmọ́gbà tó padà yá àwọn náà tó padà wá dọ́ Imam Malik wọ́n padà wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Imam Malik inú wọn ni Ma'amar wà inú wọn ni Abdullahi ibn Juwayh inú wọn wà inú wọn ni Amr ibn al-Harith inú wọn ni al-Awza'i wa Shu'ba wa Sufyan al-Thawri àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti lẹ́yìn àti Hammad ibn Zayd gbogbo àwọn tàà ń dákọ̀ ilé sí àwọn Sufyan ibn Uyayna àwọn òpókọ̀ kan ni wọ́n nínú mímá ẹ́n torípé tàà bá ń sọ̀rọ̀ wọn ẹlòmí bẹnu wọn tó yẹ pé tàà bá ń sọ̀rọ̀ Kúfà

inú àwọn onímọ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Imam Malik òun náà ni Imam Shafi'i wà so inú àwọn tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa ló wà Imam Malik nígbàtí Imam Malik tí wọ́n fi pé bí ọmọ ogun ọdún ó lè kàn Imam Malik ti jòkólẹ̀ táwọn èèyàn tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ọmọ tẹ́ tí wọ́n yẹ ẹjẹ́ gbogbo aná kábíra wa wò lónìí ká wọ ọjọ́ eré oúnkálùkù wa ọmọ 21 years ọmọ 25 years mi wà lè ní wọ́n tẹ́ ń lé ní pé tó ní lọlé kéwù ẹ́ àwọn látàkùkọ́ tàà ń sọ yìí nìsí Imam Malik ó ti jòkó tó ti ń ṣe fatuwa fáwọn èèyàn látìgbà tó ti wà lọ́dọ̀ àwọn èèyàn ti ń péjọ tí wọ́n máa dìbòbò fún lọ́dọ̀ Imam Malik láti dìbò kíni láti wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Imam Malik so uh, Imam Malik àwọn náà wá sọ nínú ọ̀rọ̀ wọn ìpé ìjòkólẹ̀ tí wọ́n jòkó tán kọ́yẹ̀ lẹ́kọ̀ọ́ yìí kìí ṣe pé mìbábi tàṣọ́dún kọ́bùlà àwọn kìí ṣe pé yàn takọ́lẹ̀ síta nígbàtí o ti sásìkò kíkà Imam Malik ní àwọn ò máa sọ̀rọ̀ àwọn ò jáde síta láti máa sọ̀rọ̀ àbí láti máa ṣe fàtíwá fáwọn èèyàn láti máa ṣe fàtíwá fáwọn èèyàn àyàfi lẹ́yìn ìgbà tí èèyàn 70 Imam Malik wọ́n ní lẹ́yìn ìgbà tí èèyàn 70 lẹ́yìn ìgbà ah, ṣe fàtíwá òun náà làwọn tó ṣe kí ni làwọn tó jáde síta láti máa láti máa fẹ́ kọ́yàn lẹ́kọ̀ọ́ ó nígbà àgbàṣẹ́yàn 70 nínú àwọn 70 ta sọ ìlísìn inú wọn àwọn àfáà Imam Malik wà nùwà àwọn àfáà wọn bẹ̀ẹ̀bẹ̀ nínú àwọn tó pé wọ́n sọ fún Imam Malik ipé á o ti lè ṣe kíni o ti tó jáde láti máa kọ́yàn lẹ́kọ̀ọ́ Al-Imam Malik rahimahullah ọlọ́run bá lékẹ́ ọlá inú àwọn ìkẹ́ ọlọ́run tọ́lọ́run bá lékẹ́ ọlá sí fún wa ó fún wọn ní ọmọ mẹ́rin ọmọ mẹ́rin Imam Malik dé inú wọn ni Yahya wa Muhammad wa Hamada wa Ummul Baha tó jẹ́ pé orúkọ rẹ̀ gangan òun náà ni Fatima tó bá wọn dáàsọ yìí nìsín inú àwọn Imam Malik gbogbo ni wọ́n rin ojú ọ̀nà mímà wọ́n sì kẹ́kọ̀ọ́ kọ́lá ń bẹnu wọn tó jẹ́ pé ó gbàrí wáyà odidi mú àsọ́wá látọ̀rọ̀ bàbá rẹ̀ tó tó ń ka fáwọn èèyàn alimam malik rahimahullah inú àwọn kan tọ́lọ́wọ́ bá alékọ́lá ṣe fún wa ẹn ọlọ́wọ́ bá alékọ́lá fún wọn ní haiba ẹn kí náà ń pè ní alhaiba òun náà ni pé kí àwọn èèyàn ó máa àpọ́lé táwọn yóò ṣe fún yàn kó wá bá wọn dérí pé kánmà bẹ̀rù yàn ìtọ́ ma ti pé ẹ̀yọ sí ìkẹ́lẹ́ pé ẹ̀rù pé ó sàbúrú fún mi o ẹn àmọ́ tó ma ti fún wa nìkan ara wọn balẹ̀ ẹn wọ́n sọ ẹnu wọn inú kẹsí wọn bá tó lẹ́nu alimam malik wọ́n níjọ́ kan mam malik ní wọ́n ní báwọn ṣe wà yìí wọ́n ní láti bàtà wọn ti wà wọ́n ní máa dàkàlùtù alamalik wọ́n láwọn wọlé tọba kárí min haula ilmuluk inú gbogbo àwọn bá tẹ́yìn náà báhùn ní gbogbo àwọn bá láláhùn ẹ́n hátà asìlà ilẹ̀ yìí wọ́n ní nígbàtà wọ́n bá fi dọ́dọ̀ rẹ̀ ẹ́n ìlà náza allahu haibatahu min sọ́dìrì àyàzíkí ọlọ́ọ̀bá alẹ́kọ́lá kó ti yọ ẹ̀rù tí máa báyàn ẹ̀rù rí bẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní àwọn tó bá déwájú ọba nígbẹ́ ya wá sọ̀rọ̀ ló bọ́ tún mẹ́kalẹ̀ náà ẹni pé ohun ó tún sí máa ṣe kìí jẹ́ àwọn ibi tí ma tọ́bá tọ́bá tó so àwọn Imam Malik wọ́n ní táwọn bá déwájú ọba ẹ́n wọ́n ní ọlọ́ọ̀bá àríkọ́lá síwájú káwọn tó tíwájú ẹ̀ yóò ti yọ ìbẹ̀rù wọn kò lè mẹ́rin kí wá ló jogún orú nǹkan báyìí fún Al-Imam Malik kò sí tó jogún rẹ̀ kan tó tayọ pé kíni tó tayọ wọ́n dúó lórí ìlànà nabi sallallahu alaihi wasallam al-imam mahadi ìkan nínú àwọn ọba ni al-mahadi ìkan nínú àwọn ọba inú àwọn umara ul-mu'minin imam maliki imam maliki ní ìjọ kan al-mahadi wà lù madina nígbà tí ó wà dé lù madina ó wá ránṣẹ́ pé imam malik ẹ́ gbà tó ránṣẹ́ pé imam malik imam débẹ̀ ó lọ wàkọ́lá lè harun wa musa ó wá sọ fáwọn mọ̀lẹ̀ méjì ìkan jẹ́ harun ìkan jẹ́ musa harun rashid eh ìkan jẹ́ harun ìkan jẹ́ musa ó wá ní isma amin ó ní ẹya ẹlọ́dọ́ malik ẹlọ́gbọ́ hadith lẹ́nu rẹ̀ bàbá àta ilé yìí falami yóò jí bìtùmá ibi tí mam malik wá wà lọlẹ̀ ìjọ kan wà lọlẹ̀ bá mam malik mam malik náà wọ́n ká kò dámọ́lú àwọn ọmọ bá wọ́n ni ká wá sí kí ni wọ́n ni ká wá gbọ́ hadith lẹ́nu lẹ́gbàá tí ó rán sẹ́pẹ̀ imam malik ní ààfin rẹ̀ ó wá ní káwọn mọ́ lọlẹ̀ bá Imam Malik fa'a'lam al-Mahdi fakallama àwọn méjì wá lọlẹ̀ bá bàbá wọn pẹ́tọ̀ máwọn ẹgbẹ́ ní obìnrin ní alọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ kókó wá ní hadithi kò mọ̀ sọ́nkẹ́ kọ́lá kò sọ́nkẹ́ káàkàdéwájú rẹ̀ ní wàkọ́lá ya amiral mu'minin nígbà tó wá sọ fún Imam Malik Imam Malik wá ní ilé ní tí ó ṣe dá ọmọ rẹ̀ lónìí ó ránṣẹ́ pè mí wá sí pálásì rẹ̀ mo sì pọ́n ọlé pé ọba ni wá mo wá débẹ̀ bí wá jòkó wá ní káwọn ọmọ abá mi kí máa kọ́ wọn kéwú Imam Malik ní al-ilmu yu'ta ahluhu wọ́n máa lọ lè bá onímọ̀ ni kìí so nímọ̀ ni ó lọ lè gbé ìmọ̀ káyàn lé Malik ẹwọ àpọ́nlé tí Imam Malik tó ṣe fún ìmọ̀ tí bá àpọ́nlé òun làwọn ṣe fún mọ̀ lónìí

lesson teacher àwọn ọmọ yẹn ó ń ṣe mathematics fún wọn sọ́rọ̀ wọ́n ti ń palẹ̀ mọ́ fún exam sọ ẹ ní sùúrù fún wa díẹ̀ náà òun náà sọ pé ah, ok ok sir <laughs> ẹ wò so wọ́n wá gbé mọ́mù mọ́lìkì lọ palace mọ́mù mọ́lìkì wá sọ pé ní ah, nígbàtí al-Mahdi tó gbọ́rọ̀ yìí ó sọ táwọn náà bá láyà báyìí lójú àwọn olówó àrí ìdílàkà yóò wà léjò sọ pé á ah, òdòlàfà ìsọ̀ tí àfà ẹjọ́ ẹ̀wẹ́ tí ó mọ̀ bá mi kọ́ àwọn ọmọ ní pé á ah, ilé kéwú wa ibáyìí báyìí ló wà ẹgbọ́n máa ọmọ yíwá kọmọ wa kéwú tó tó dọ́dọ̀ àfà mi náà ẹmọ máa ọmọ yíwá kọ́ wa kéwú so àwọn ọmọ òun náà ó kí ni wọ́n pàtàkì nǹkan yẹn kò sí nǹkan tó yẹ kí kéwú bàjẹ́ tí ò jẹ́ káwọn yóò pàtàkì kéwú tó tayọ ọwọ́ táwọn òbí tí wọ́n fi mú kéwú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí táwọn ọmọ lọ lọ sí àfà primary school tí wọ́n sì lọ lé kéwú àwọn ọmọ gangan fún àwọn láti kékeré láti máa ipé kéwó pàtàkì tó wé nítorí pípọ̀ tí ó bá lọ léèwé monday tuesday wednesday thursday friday àwọn ọjọ́ márùn-ún yẹn àwọn ọmọ ti máa ipé aago márùn-ún àbọ̀ láwọ́ ti jí ọmọ mi ò ti jí lára kò mẹ́rin wọ́n wẹ̀ yóò dáná ó ti gbẹ̀ Eh, bí àbá bá fẹ́ jí ìyá òní ah, ẹjọ́ sún ẹjọ́ sinmi díẹ̀ sí ẹ́ eh, nígbàtí wọ́n wá ilé kéwú tí ó bẹ̀ lágo mẹ́sàn àwọn àdílágbàragbà wọ́n máa délé kéwú lágo mọ́kànlá ibẹ̀lẹ̀ lómi òtún ti máa wá bàbá ilé kéwú pé ẹlákùn fọ́ọ̀lẹ̀ ń kúrò sí lóòtọ́ mo fẹ́ kọ́ màtí mi ó máa kúrò sí ní tírì nítorí pé ma ń lọ lẹ́sìn nìkan ẹwọ jákújákú so irú eléyìí onísìn bóò lọ́mọ òun ti fẹ́ mọ pàtàkì ẹ̀sìn kọ́ ẹ̀sìn jẹ́ kó mọ̀ ẹ̀sìn jẹ́ kó yé e pé ìwé ó ṣe pàtàkì ju kéwú lọ nígbàtí àfáàrí wá sọ àbírùl mọ̀mìnì ó wá sọ fún àwọn ọmọ rẹ̀ pé síra ilẹ̀ ọ̀tọ́ ni mọ́mọ̀lì sọ ẹlẹ́bà ẹlọ́lẹ́ kéwú lọ́dọ̀ rẹ̀ ni nígbàtí wá dọ́dọ̀ rẹ̀ pẹ̀lẹ́mà sọ́ra ilẹ̀ yìí kọ́ ẹni tó gbọ́n gbà fún ọdún pé òní ń tè náà ọmọ yẹn onímọ̀ ọmọ káàkiri olówá tẹ̀lé wọn tọ́jú dọ́dọ̀ Imam Malik ìyẹn wá sọ pé ẹkọ̀ọ́ alẹ́ ìná ìyẹn wá sọ fún Imam Malik pé tọ́yá máa kàkí fún wa bàbá wa Imam Malik wá sọ pé inna ala al-Madina yaqra'una ala al wọ́n máa kàkí fún

sáré ibn shahab az-zuhri inú àwọn àfá imam malik ni ó ní mo gbọ́n kí imam malik sọ ìpẹ́ imam az-zuhri sọ pé jama'ana hadha al-ilm fi rawdati min rijal ipe ìmọ̀ yìí o ìmọ̀ tẹ́ rí tàà bá mọ̀ yìí akójọ láti bí rawda ni láti bí àbàtà mímọ̀ orísun mímọ̀ látọ̀dọ̀ àwọn ọkùnrin onímímọ̀ wa hum amirul mu'minin ọwá kàfùn imam malik wá sọ pé àwọn tí ń sọ yìí ilẹ̀ amirul mu'minin àwọn náà ní bí sa'id ibn al àwọn náà ni bí abu salama àwọn náà ni urwa àwọn bí alqasim àwọn bí salim àti kharija bin zaid wa suleiman bin yasar gba àwọn yìí inú àwọn alfuqaha asabanawa wa nafi ọka nafi wa abdurrahman bin urmud wa man ba'dahum àti àwọn tó tún wá lẹ́yìn wọn ó wá bẹ̀rẹ̀ sí kà wọn ó wá bẹ̀rẹ̀ sí kà wọn ẹ́ ó ní gbogbo àwọn tí ó ní kullu haula yuqra'u alayhim wa la yaqra'un gbogbo àwọn tẹ́lẹ̀ tí mo kàírí mi kọ́ ti bẹ̀rẹ̀ ẹ́ wọ́n a máa ka kéwú wájú wọn ni àwọn kan ni wọ́n tún sẹ́ẹ̀mọ́ sí kíni àwọn kan ni wọ́n máa ka kéwú fún yà ẹ́ fàkọ́l fi ha wù láì kúrò wà tún sí ọ ilẹ̀ ẹ́ ẹni tó jẹ́ àbúrò mọ́bìnrin so kí tí Imam Malik ní kí wọ́n ṣe òun náà ní padà so eléyìí nínú àwọn manaqib al-imam Malik òun àlélẹ́ nínú àwọn ohun tí Allah subhanahu wa ta'ala tó ṣe fún imam Malik nínú àwọn ẹ̀sà al-imam Malik rahimahullah inú àwọn tí tó gbajúmọ̀ nínú iṣẹ́ wọn òun náà ni al-Mu'atta tíra al-Mu'atta tí imam Malik kọ yìí kọ́dá ń ẹni tó tíra alìmọ̀áfà iná àkọọ́lẹ̀ ẹni kẹ́lẹ̀ tó wá sọ pé al-Bukhari wa Muslim pé àtọ́hùn al-kutub ba'da kitabillah mú àtàwà ń kọ́ so ìgbà tí wọ́n fi ń sọ̀rọ̀ ti Imam Malik ìgbáyé wọn tí kò sọ yí Bukhari àti Muslim jọ lẹ́yìn ìgbà yẹn oná làwọn olùmọ́rí pé àà ìtàwọn ilé ìrìnà so àmọ́díra alimamu Bukhari rahimahullah ẹ̀yẹn hadithi náà hadithi ni wọ́n kójọ sí inú ẹ̀ wọ́n sì sí àwọn májẹ̀mú kan sílẹ̀ tó jẹ́ pé kí ni àwọn májẹ̀mú yẹn lágbára ẹ̀sẹ̀ ó kéré ní àwọn tó sì kíra tí wọ́n sì kí wọ́n ní àwọn májẹ̀mú yẹn ìgbà tí Imam Malik tí Imam Malik wá kó tí àìjọ tán tí àwọn alùmọ́kọ̀ Imam Malik wọ́n fi hàn àwọn èèyàn inú àwọn tí wọ́n wà lásìkò gbà yẹn wọ́n lè pé ah tíra yìí tíra lálá ni Al-Khalifatul Mansur inú àwọn alọ́kọ̀lọ́pá alùmọ̀lá alkhalifatul mansur nígbà tó wá ṣe hajj lọ́dún kan délù madina ó wá ránṣẹ́ pé imam malik bàtọ́ ránṣẹ́ pé imam malik ó bá imam malik sọ̀rọ̀ ó béèrè àwọn béèrè lórí síríkì lọ́wọ́ imam malik nígbà tó béèrè béèrè lọ́wọ́ imam malik ìta ó wá lóun ní ìkàkà tó fẹ́ ipe gbogbo tí ààrẹ èyí tí àmọ́ àtọ́ rẹ̀ yìí kí wọ́n dà ẹ́ kò sí photocopy lásìkò gbà yẹn kò sí printing press lásìkò gbà ń mo fẹ́ kí wọ́n dà kí wọ́n wá kó wá pọ̀ lórí sírísì ẹ́ àbọ̀ àṣú ilà kúlè mẹ́sùlùmí absar ìwà sẹ́ndì ẹyẹ kọ̀ọ̀kan káàkiri gbogbo olúkọ̀ọ̀kan tó jẹ́ ìlú mùsùlùmí kọ̀ọ̀kan wà àmúrùhún àyà àmàlù bí máa fi hà ìwà pàwọn láti pé tí a mọ́ òní kódà gẹ́gẹ́ bí kíni kódà gẹ́gẹ́ bí constitution ẹgbọ́n ló kàmí láti ma fi sẹ́sìn àbí láti ma fi ṣèdájọ́ àyàfi tíra yìí so wọ̀yẹ́dẹ̀ rú máa ti wà rẹ̀ gbogbo àwọn tíra mi tọ́ bá ti ń lò tẹ́lẹ̀ ni lẹ́nìkan sọ báwọn fún pé tọ̀ ìwé tó ṣe yìí a sọ fún wọn ní ministry of education ìwé tó ti fi ń ṣe IRK tẹ́lẹ̀ gbogbo owó yẹn kan pàátì títí ẹnìkan máa lò yóò gbàjó yóò gbàlù yóò gbàjó ní pé à ìjẹ́dé gbogbo pápá ṣètò pátápátá yóò máa lo títí àti mo ṣe nígbà tó wá sọ̀rọ̀ yìí fún Imam Malik Imam Malik wá fún lẹ́sì èsì ní Imam Malik fún ó ní yá amiral mu'minin la ó ní ìrọ̀wà aláṣẹ mọ̀mìnì mọ́sí tó rò kó se wọn ó ní mọ́sí tó rò kó se ó nítorí pé báwa ṣe gbẹ̀gbà wá àwọn hadith gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn làwọn náà làwọn hadith dọ́dọ̀ wọlé ìsìsì àwọn sàájú ànábì pọ̀ káàkiri àwọn ìlú míì náà gbọ́ àwọn hadith míì wa sami'u ahadith wa rawaw riwayat wọ́n sì gba àwọn ẹgbà wá lé ìsìsì táwọn náà gbà wá wa akhadha kullu qawmin ma siqa ilayhi gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan wọ́n kálùkù ó dá nǹkan orú máa lọ́wọ́ ẹ wo fíkìwì Imam Malik kò pé àǹfààní tí ó wà fóun látara pé kí ni látara pé kí wọ́n mọ lu sí àwọn káàkiri so ó wá sí kí ni ó sì gba ó gbà ní mọ̀nà ó kó mọ̀tẹ́ nítorí abala ẹlẹ́ẹ̀kejì eléyìí díẹ̀ nínú àwọn tabalọ̀ wọnú àwọn àwọn tí wà bíi síọ́rọ̀ Eh, àtàwọn tíra míì nínú àwọn tí ó sọ̀rọ̀ nípa eh, àwọn kútùbù tarajim a rí ọ̀rọ̀ tó pọ̀ lórí nípa Imam Malik tó pé tàbá ní a máa sọ lọ́sẹ̀ a máa sọ a máa sọ ni nítorí pé Malik Malik nínú àwọn gbajúmọ̀ nípa wọn òun náà ni pé wọ́n a máa dúó lórí òdodo kó jẹ́ pé nǹkan tí aráàlú ò fẹ́ ni Imam Malik a máa dúró lórí òdodo kọ́dà kó jẹ́ pé nǹkan tí elérin ìlú nǹkan tí ò fẹ́ ni Imam Malik ó dúró lórí òdodo irú eléyìí òun náà ló ṣẹlẹ̀ sí Imam Malik nígbàtí al-mihna tó gbogbo àwọn àpáàtàrí gbogbo wọn náà máa sábà ní mihna tí máa sábà ṣẹlẹ̀ ni mihna òun náà ni ìgbà míì wà tó yẹ pé tọ́lọ̀ ọba àlejò fẹ́ dẹ́ ẹlòmíì wò yóò ní problem direct pẹ̀lú aláṣẹ yìí ni nínú àwọn àbá ìgbà míì ń bẹ tó jẹ́ pé yóò ní problem pẹ̀lú àwọn oníbídíà tí ń bẹ láwùjọ àwọn ni wọ́n sì rí ìjọba súnmọ́ bí ṣe máa ṣẹlẹ̀ káàkiri láwùjọ tí wọn ó sì yọ́ lẹ́ẹ̀bẹ̀ àwọn oníbídíà àwọn náà máa rí ìjọba súnmọ́ dáadáa àwọn náà máa sàn jọba pé ábáyé ṣe kí ní kan tẹ́ fi wọlé ábáyé ṣe kí kan bá bọ́ sójú ẹ̀ tó wọlé òun náà bá sọ ọ́ di yóò wá di pé ẹ̀ẹ́ta abẹ́kẹ̀ ṣe rí pé ẹ sọ́pọ̀ àwọn kan báyìí ẹ̀ẹ́ta abẹ́kẹ̀ ṣe wáyé ṣe nǹkan báyìí òun náà ni ó ti máa tẹ̀lé so nípa nígbà Imam Malik eléyìí ìṣẹ̀lẹ̀ sí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ Imam Malik ó jẹ́ pé ìkan nínú àwọn al-umara Ja'far ibn Sulaiman lásìkò rẹ̀ ẹni tó jẹ́ àmìrù yìí ọ̀nà tó fi di àmìrù lórí gbogbo àwọn lórí ìlú ọ̀nà tó jẹ́ pé ọ̀nà táwọn èèyàn faramọ́ ni bí ìgbà tí èèyàn ṣe kí ni ìgbà tí èèyàn jẹ́ èèyàn pa ó wá ránṣẹ́ pé Imam Malik àwọn èèyàn wá lọ sọ fún pé fátíwà kan bẹ tí Imam Malik mọ̀ ṣe tó jẹ́ pé yóò kí ni fátíwà yẹn ẹ́ Imam Malik ní talaqul mukrahi laysa bi shay ẹni tá bá fún lọ́rùn tá jẹ́ pátúláàsì tí pé kọ́kọ́ ìyàwó rẹ̀ lẹ̀ ẹni tó wá ní mọ̀kọ́lẹ̀ àti jẹ́ bá ní túláàsì Imam tọ̀láàkù rẹ̀ kéèsì tọ̀láàkù dákàkù àníkàkì kankan tó bí wọ́n jẹ́ parí ẹ̀wọ̀n kaba wọn nífẹ̀ẹ́ ọ̀rọ̀ tọ̀láàkù so wọ́n ti wá ronú jìnà lórí ẹ̀ ipe wọ́n lè fi kìyà sọ̀rọ̀ yìí lórí khalifa tó jẹ́ pé amir tó jẹ́ kí ni tó sọ ẹ̀ tó jẹ́ rẹ̀ fá lórí àwọn èèyàn tó jẹ wọ́n pa lórí pé kí wọ́n ṣe pé àkùn wọ́n lè ló pé pé àtọ́sẹ fún yí o pé àti òṣe kí ni pé àti òlàlàáfíà ni ó wá ránṣẹ́ sí Imam Malik ó wá ní kí Imam Malik kó ṣe jù fatuwa tí Imam Malik ṣe Imam Malik sọ pé a rárá o òun ní kéjì fatwa olówó ní kéjì fatwa bó ṣe pé bó ṣe ní kọ́ lọ lè mú Imam Malik wà nù ọba ní kí wọ́n bẹ̀rẹ̀ sí lù wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí lù Imam Malik wọ́n lù Imam Malik débi pé wọ́n pagbo wọ́n wá pagbo fún Imam Malik ọ pagbo lè láì kọ́lé láì jáde ẹ́ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn nítorí ọ̀rọ̀ mímá àwọn akọgbólé imam malik lérí wọ́n bẹ̀rẹ̀ sí pariwo humila ala ba'ir ọwá gbé imam malik ọwá gbé lórí ràkúnmí wọ́n yá jùkú lórí ẹ̀ waqila lahu nadi ala nafsik ọya ma sàlàyé ara rẹ̀ fáwọn èèyàn wọ́n fi yà jẹ́ ọwá ní kó ma ṣe kíni kó ma sàlàyé ara rẹ̀ fáwọn èèyàn ẹni tó bá mọ̀ ní inú yí tẹ́lẹ̀ èmi náà ni èmi tó mọ̀ náà ni wa man lam ya'rifni fa ana Malik ibn Anas ẹni tí ó bá ti mọ̀ mí rí tẹ́lẹ̀ èmi ni Malik ọmọ Anas akúl in ti sọ tó di wàhálà ẹ́ òun náà ni tún sọ yìí فبلغ ذلك جعفر بن سليمان الأمير فقال أدركوه أنزلوه ẹ̀yìn gbà tí Jafar ibn Suleiman tó wá gbọ́ wà ní ah, ẹ̀túlẹ̀ ẹ̀fílẹ̀ jù máa lọ ìṣẹ̀lẹ̀ yìí làwọn onímọ̀ sọ pé ó ṣẹlẹ̀ sí Imam Malik tó fi di pé kíni tó fi di pé Imam Malik ṣú láti yàdá ọwọ́ rẹ̀ méjèèjì òun ló fa sábà bí i pé Imam Maliki máa ṣe kí ni ìmá ṣe ìrìsàn Imam Maliki a máa jáwọ́lẹ̀ nígbàtí bá ń kí hàn á padà mẹ́nu débẹ̀ ṣègbè tó fà sí Imam Maliki tí kí máa jáwọ́lẹ̀ nígbàtí bá ń kí hàn tó fi wá di pé láwùjọ lónìí á sọ pé àwa Maliki yàrá wa àwa máa jáwọ́lẹ̀ á máa jáwọ́lẹ̀ nígbàtí a bá ń kí hàn ni so eléyìí ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ sí Imam Maliki tó fi di pé Imam Maliki ṣe wá ń jáwọ́lẹ̀ nígbàtí Imam Maliki ń kí hàn

fayashhadu as-salawat wal-jumu'ah wal-janaiz imam malik yóò kí jímá yóò kí jẹ́má kọ́dà yóò tó bá wọn kírun sókùlá wa ya'udu al-marda imam malik yóò lọ lè bí aláàrẹ̀ wò ويجلس في المسجد ويجتمع إليه أصحابه جو أجيكم مسلاتي أو من هو أجيكني هو أجيكم إمام مالك هو أبيبن إمام مالك ثم ترك الجلوس لين باو إمام مالك أجيكم فكان يصلي وينصرف وباكي مدى يوزي بني جمع ولي له

أغب ما كانوا فيه وربما كل ما في ذلك فيقول ìdíbà mọ́lìkì ń ṣe yìí wọ́n nífẹ̀ẹ́ sí ibi jẹ́ jáde wá tí wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n ti gba àwọn kan tí ń ṣe yìí àwọn alọ́lẹ̀ bá Imam Malik àwọn alọ́lẹ̀ sọ fún Imam Malik gbé èyí tó ń ṣe kí ló fà tó fi jáde má èsì Imam Malik ní laysa kullu ahadin yaqdiru má má líkì òfin alẹ́sì gan kawai ní sẹ́mí tí ò ti jáde má kawai ló pa ó ní ẹ̀rọ lè mọ̀ pé kìí ṣe gbogbo èèyàn ló ṣe ló lágbára láti sọ excuse tó ní tí òjò jáde kọ́lá yìí bẹ́ẹ̀ náà kọ́lẹ̀ wípé Imam Malik ó tó bí 25 years tí ò fi jáde má láti wá ṣe ẹ̀ so ara bá lọ lè wò àrígbé àkọlẹ̀ yìí àwọn ìwàyàtì yìí ń bẹ nínú Siyar A'lam an-Nubala ẹ̀ tó sọ pé kí ni tí Abu Mus'ab olóògbà ọ̀rọ̀ yìí wá ó ní lam yashhad malik al-jama'a khamsan wa ishirina sana khamsan wa ishirina sana so nígbà tó wá lọ lè bèè lọ́wọ́ rẹ̀ ibò mí àwọn mí sọ́tún lọ lè bèè lọ́wọ́ mọ́ malik ọ̀tọ̀ ní kàmí tó tún fún ọlẹ́sì ṣe pé sí ẹta bá ti jámù rẹ̀ ó ti gíní ojú ara wọn wọ́n bèè lọ́wọ́ malik pé má yẹ múná òk kí ló pàtó òfin jáde lọlẹ̀ kírun má ó ní an ara munkaran fa ahtaju an ughayira ó ní tí ò jẹ́ jáde ni pé

kí ìgbẹ̀kan jòkólé òun náà ni ọfà tí Imam Malik tí wọ́n fi jòkólé so alimam Malik kí wá ní manhajì Imam Malik ojú ọ̀nà wo òun náà ni Imam Malik kiri so gbogbo àkọọ́lẹ̀ tí ń bẹ nípa ọ̀rọ̀ nípa Imam Malik kò sí èméjì lórí pé ojú ọ̀nà tí Imam Malik tí Imam Malik kiri òun náà ni ojú ọ̀nà as-salafu salih ojú ọ̀nà àwọn sahaba ridwanullahi alaihim tí wọ́n gbà látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam òun náà ni Imam Malik rí kọ́dà nínú àkọọ́lẹ̀ Imam Malik wọ́n wà nínú àwọn àyíma mẹ́rẹ̀ ni ẹn tó le jù lórí ọ̀rọ̀ nípa pé kíni nípa ọ̀rọ̀ oníbídíà táà bá ń sọ̀rọ̀ nípa pé ká tako bídíà àbí ká sọ̀rọ̀ tó le nípa àwọn oníbídíà Imam Malik òun ló le jù nínú àwọn àyíma mẹ́rẹ̀ so àwọn rí pé lọ́pọ̀lọpọ̀ a rí pé nínú àkídà wọn wọ́n wá sí kíni wọ́n yapa wọ́n tẹ̀lé imam malik fil fiqh ẹ̀ wà káàdà fún òfin àkídà wọ́n yapa imam malik níbi kíni níbi àdìsọ́kàn níbi tó wá jẹ́ fíkíwì yìí ibẹ̀ gangan ni wọ́n sí kíni òun ni wọ́n ti mú wọ̀ta àṣọ́bù lè dárí wọ́n ti sọ di pé kíni kọ́lá wọ́n sọ lógun tààṣùbù wà ẹ̀yà mẹ́yà ní kọ́lá tàà bá rí ẹ̀rí míì tàà bá rí ẹ̀rí àwọn ní tààṣùbù lórí rẹ̀ wọ́n wá bá débi pé àwọn masáìlì mí ń bẹ gan tó tó wá jẹ́ masáìlì fìkìhíyà àwọn ọ̀rọ̀ tó jíse pẹ̀lú ọ̀rọ̀ bá sí jọ́sí fi tó pé wọ́n tó wá ya pa Imam Málìkì gàgan fún àwọn bẹ̀ tó yẹ pé a padà mọ́ mú irú àwọn àpèjúwe rẹ̀ wá tó bá a rí pé inú àwọn àkídà àwọn tí wọ́n pàpè mọ́ra màrí pé Málìkì yà láwọn wọ́n ní àkídà kan ni wọ́n Eh, wọ́n ní nípa níbo ni Allah subhanahu wa ta'ala wa ibi aina Allah subhanahu wa ta'ala níbo ni Allah subhanahu wa ta'ala wa àwọn àṣáyírọ̀ àwọn gbà ikú Allah subhanahu wa ta'ala wà níbo ó wà ní gbogbo ayé fi kulli makan fi kulli makan tó má sọ fún ikú Allah subhanahu wa ta'ala wà ní gbogbo ayé kèése tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ní pé bẹ̀ ilmi yìí pẹ̀lú ma'rifah wọ́n sọ kó wà ní gbogbo ayé ìsìtámà ìhí wà bá sọ́rí wà ilmi yìí wọ́n sọ fọ́wà ní gbogbo ààyè pẹ̀lú pé irí gbogbo nǹkan ń gbá gbogbo nǹkan àbónímọ̀ nípa gbogbo nǹkan wọ́n ń gbà ipé pẹ̀lú látù rẹ̀ ó wà ní gbogbo ààyè eléyìí ó sì kálápa nǹkan tí alimamu Malik rahimahullah nǹkan tí wọ́n wà lórí ẹ̀ alistiwa wíwà lókè alára sí Allah òun náà ni pé dọ́lọ̀ ọba àríkẹ́lá ti mú wá fún wa pé arrahman alàlẹ̀ àríṣì sáwà ọlọ́wọ́ ọba àríkẹ́lá ìbẹ̀ lókè kíni ìbẹ̀ lókè àlára ṣe ẹ̀yìn bá inún mẹ́nàkàríkìhì kò fi ara ti nǹkankan nínú gbogbo ẹ̀dá tó dá ṣe fọ́lọ̀ ọba àríkẹ́lá wá jòkó lórí àlára sí pé ah, bálára sí máa wá yẹ òun náà yẹ nù rárá o kò fara ti nǹkankan nínú gbogbo ẹ̀dá tí Allah subhanahu wa ta'ala dá Sufyan ibn Uyayna rahimahullah ó ní arákùnrin kan wá bá Imam Malik jọka ó wá bèèrè lọ́wọ́ Imam Malik ń fa pé Ar-Rahman ala al-Arshi istawa ìfẹ́ mo fẹ́ bèèrè pé kayfa istawa bóò ni Allah subhanahu wa ta'ala ṣe wà lórí al wọ́n ni فسكت مالك من مالك بدك حتى علاه الرحضاء títí ó bèèrè lọ́wọ́ Imam Malik Imam Malik wá bẹ̀rẹ̀ sí láàgùn ó wá láàgùn tó ń bá kọ́ Imam Malik wá sọ pé àlìsíwá minhu ma'lum ìta ń pè ní àlìsíwá bóòlù ẹ̀sẹ̀ máa wà lórí tẹ́tẹ́ lórí òkè nǹkan Imam Malik ní nǹkan tó yẹ mà ní wal-kayfu minhu majhul àmọ́ bó wá ní Allah subhanahu wa ta'ala bóòlù ti wá lórí àlárasí inú riwaya mi Imam Malik kama wa so pe a ma bere nipa irú eleyi won ni wọ́n su'alu an hadha bid'ah káàmà wá béèrè pé bóòlù Allah subhanahu wa ta'ala ti wà lórí àlàrà ṣe ma Maliki ní bid'ah ni o Imam Maliki wal imanu bihi wajib ká nígbàgbọ́ pẹ̀lú bí Ọlọ́run bá lè fẹ́ láti sọ yìí wọ́n ní ni wa wo béèrè gba ogun Imam Malik ti alrahman ala al'arshi stawa eh, kaifa stawa ya rasulallah àwọn kankan bẹ táwọn sàbẹ́ ànábì wé ṣe tẹ́ bẹ̀ rárá ẹ́n eh, kí ni wọ́n máa ṣe eh, yumirunaha kamakan wọ́n máa ṣe kí bó bá ṣe wá bọ́lọ̀ sí gbé wá gẹ́bẹ̀ rẹ̀ kòtò tùfà wọn àwọn gbà táwọn ní àwọn alul ahwa àwọn gínà kòkòrò alul kalam àwọn ọlọ́gbọ́n eré ọ̀hún làkáyì wọ́n máa rorò orí eré síríkì àtúbà ti àní alàrà ṣe tàwà ẹjá wà nínú àwọn olóṣè jòkó ẹni tó dúró ni tó bẹ̀rẹ̀ ni tó jòkó ni gbúrú àwọn nǹkan wọ̀nyí nǹkan tí wọ́n bèèrè ni òun ló fà tó fi jẹ́ pé mọ́mọ́ malik àágùnbò pé é ìlú ìmọ̀lélẹ́yìn ti wá nígbà tí mọ́mọ́ malik wá dá lóhùn tán mọ́mọ́ malik wá ní wà ní ilá àzúnnúka dọ́ọ̀làrí àríjú ẹlẹ́ jáde kó lọ́dọ̀ ẹlẹ́ jáde bàtí mọ̀ mọ́lìkì wá nìkan lè jáde kan mú jáde ó wá pé Imam Malik ó ní yá Aba Abdillah ó ní mo pè Abu Abdillah wallahi laqad su'iltu anha ahlu Basra ay laqad sa'altu anha ahlu Basra ó ní bẹ̀rẹ̀ tí mo bí ọ̀yìn wọ́n nìkan kan mo bí mo ti bí àwọn ará Basra ẹ́ àwọn ará Basra hùn sí níyìn àwọn Iraq mara wọn àwọn ni Imam Malik ròyìn tó ní àwọn yìí wọn ní dáàrù tọ́rì bí àgbẹ̀dẹ àbídání máa rọ nǹkan ẹ́ ó ní wọ́n rọ hadithi lóru ẹ́ ó sì fún àtìta lọ́sàn ẹ́ ibẹ̀ náà ni ogun àwọn abúrú àwọn gúúsẹ́ bá sọ̀rọ̀ nípa àwọn kínàkọ̀ àwọn tẹ́lá eríṣiríṣi ibi tán sí máa ń wùnú ó ní mo ti fi wọ́n níbẹ̀ ẹ́ wal Kufa wal Iraq mo bí àwárá Kufa mo bí àwárá Iraq falam ajid ahadan wufiqa lima wufiqa lahu ó ní ìrẹ́nìkan

الرحمن على العرش استوى ينزل الله تبارك وتعالى fi sùrùfì lẹ́yìn àkíl gbogbo àwọn àdísí sọ nípa pé ọlọ́ọ̀bà àríkẹ́ ló sọ̀kalẹ̀ tí sọ nípa pé ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá lọ́wọ́ tí sọ nípa pé ọlọ́ọ̀bà àríkẹ́ ọlọ́bà tí máa ti jú ní gbogbo àwọn ìròyìn tó ní sí pẹ̀lú Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé àwọn tí wọ́n ń pàpè mara pé màríkíyà màríkíyà làwọn eh mọ́nájú tiwọn lórí ẹ̀ òwúrọ̀ ní kíni kíni wọ́n máa ṣe ń bẹ́nu wọn tó jẹ́ pé mọ̀ áfílà ni wọ́n ní kò sí ní jẹ́ bẹ́ẹ̀ ń bẹ́nu wọn tó jẹ́ pé kíni tó jẹ́ pé mọ̀ áwílà ni wọ́n wọ́n change ìtumà rẹ̀ ni sábà ní yẹ́dù láì fọ́kà ìdíhìn ọwọ́ Allah subhanahu wa ta'ala bẹ̀lú kí wọ́n ni àìkú wọ́tùlá wọ́n ni agbára Allah subhanahu wa ta'ala ni ipé àgbọ̀dọ̀ sọ pé kíni nítorí pé kíni wọ́n ni tàbá ń fi tọ́lọ̀ọ̀bà àríkẹ́ọ́lá tàbá ń fi nǹkan tí ń bẹ lára ẹ̀dá tàbá bí ròyìn Allah subhanahu wa ta'ala ni yóò jọra in tó bá ti jọ pé tá bá fi ròyìn Allah subhanahu wa ta'ala ẹ̀dá rẹ̀ náà nírú ẹ̀ ó ní àwílìhù kéjì túnmà rẹ̀ wọ̀rún bí i tẹ̀síhà kó gbèrò kíni kó gbèrò pé ó fi fọ́ so awọn yi Malik ẹgbó ṣe wáhùn òun náà ni kó ṣe kí ni wọ́n náà kọjá lórí ẹ̀ yẹ́dù láì fọ́kọ̀ àìdí ìhìn ọwọ́ lọ́sùn máa náwó tààrà bẹ̀rẹ̀ ọwọ́ wọn máa lọ mọ́dùó ó sì máa wádìí kẹ́ bó lórí bó ní kíríkà sí rí Ar-Rahmanu 'ala al-'arshi istawa ọ̀rọ̀ ọba àdìkọlá ń bẹ lókè alárasí máa lọ ẹ́ bó bá ṣe wáhùn òun náà ni kó ṣe kí ni òun náà ni kó mọ̀ wá tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ nínú lọ tán nínú ẹni tó pa kásáyà rẹ̀ òun náà ni Imam Ahmad Imam Ahmad nínú àwọn tó jí ààrẹ ẹ̀yẹn fitna tó khalqil Qur'an táwọn kan dìde tán ní Qur'an wọ́n ní ẹ̀dá Allah subhanahu wa ta'ala ni so aqida al-sunnah wal jama'a ẹ̀yẹn òun náà ni pé kí ni al-Qur'an kalamullah wa laysa wọ́n bèèrè lọ́wọ́ Imam Malik anábì Uwais ó bèèrè lọ́wọ́ imam malik ó ní sami'tu malikan yaqul olóhun gbọ́ tí imam malik ń sọ ipé alkùránù kalamullah alkùránù tẹ́ríun ọ̀rọ̀ allah subhanahu wa ta'ala ni wa kalamullah min ọ̀rọ̀ allah subhanahu wa ta'ala tẹ́sìríun ara allah subhanahu wa ta'ala na lówà ọ̀rọ̀ rẹ̀ in ara allah subhanahu wa ta'ala lówà wa laysa min allah shay'un makhluq kò wá sí kankan lára allah

tó pé nígbàtí wọ́n lágbára lórí ìlú lásìkò Imam Ahmad rahimahullah tí wọ́n lágbára lórí ìlú tó pé àwọn náà ní kápá lórí aláṣẹ wọ́n torí ẹ̀wọ́ fìyà jẹ Imam Ahmad wọ́n fìyà jẹ Imam Ahmad tí àtò ní agbára tó pé Imam Ahmad ti gẹ́gẹ́ ni ó sì dúó ara wọn tí ò lè dúó nínú àwọn tó wọ́n jẹ́ àkọrọ̀ Imam Ahmad lásìkò yẹn àwọn Imam Ahmad rí ra rẹ̀ gẹ́gẹ́ bí kúdùwà pé tẹ́mi bá ṣubú lónìí wàhálà tí ó tẹ̀lẹ̀ wàhálà tí ò ní dáa Imam Ahmad wá sí kí ni ó wá fara jàyà ó fi ara jàyà yẹn

kọ́lá ìkan tẹ́ ń sọ ó ní wọ́n hẹ́sì ọlá àìsì àmọ́mọ́rìkì wọ́n hẹ́sì àmọ́mọ́rìkì tẹ́ rí bẹ́ẹ̀ sí wa wọn àwọn àbá àwọn nìkan àwọn bí Albani àwọn burbaz àwọn yóò nìkan ọlá ni wọ́n gbàgbọ́ tí wọ́n hẹ́sì mọ́mọ́rìkì mọ́mọ́rìkì imamu daril hijra imamu ahli sunna wal jamaa imamu ahli sunna wal jamaa ni mọ́mọ́rìkì mọ́mọ́rìkì ò sí lórí kankan ní gbogbo àwọn bídíà táwọn èèyàn ń ṣe láwùjọ tí wọ́n wá ń sàfíjà ara rẹ̀ tó ń sàfíjà ara wọn sọ́dọ̀ Imam Malik inú táàfì máa àpèjúwe méjì ní fún wa ọ̀rọ̀ méjì ní fún wa nínú ọ̀rọ̀ Imam wa Malik nípa ọ̀rọ̀ yìí wọ́n gbẹ̀gbẹ̀ wá kalátọ̀rọ̀ Imam Malik nípa ọ̀rọ̀ súnnà Imam Malik ó ní sanna Rasulullah sallallahu alaihi wasallam wa wulatul amri sunanan ó ní Imam ó ní Ànábì sallallahu alaihi wasallam àtàwọn aláṣẹ tí wọ́n gbaṣẹ́ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní tàbá tẹ̀lá ojú ọ̀nà tánàbí làkalẹ̀ fún wáyé ó ní ìtìbá òun lè kìtàbílà ó ní àtíkíní àtẹ̀lé alkùrán náà ẹwà àgbá imam malik tàbá tẹ̀lé súnà àtẹ̀lé kíní àtẹ̀lé alkùrán tàbá ń sọ lónìí ipé alkùrán inú alkùrán náà ni a ti rí àtẹ̀fíkà tẹ̀lé súnà wàázẹ̀lá ilé ìkàzíkọ́ lè tó bá yìí náà

wọ́stíkìmáàlùn bìtọ́ àtìlá ó ní pí títẹ̀lé Allah subhanahu wa ta'ala wà lè pé àyàtì pẹ̀lú kíni àyàtì pé ká tẹ̀lé ìdí Ànábì sallallahu alaihi wasallam tó mú wa fún wa wa quwwatun ala dinillah ká tẹ̀lé tó Ànábì sallallahu alaihi wasallam ní òun ni ó fún alágbára lérí ẹ̀sìn Allah subhanahu wa ta'ala laysa li ahadin laysa li ahadin taghyiruha wala tabdiluha Imam Malik ó ní súnà náà bí yóò títà pẹ̀ ní súnà yóò kò sí tó ní agbára láti gíní láti yí padà àbí láti change pẹ̀lú nǹkan mi ẹ̀wọ̀n kalam súnà nabi sallallahu alaihi wasallam òun náà ni máa márì kí júwe fún ayé o wala nazaru fi shay'in khalafa fọ́lá kò lẹ́tọ̀ fún akáti ẹ̀wòye sí kankan mi tó bá ti yapa súnà nabi sallallahu alaihi wasallam òun náà lẹ́lùmí wà dé láwùjọ lónìí ni ó sọ pé ẹ lóòtọ́ ànábì wíbẹ̀ lóòtọ́ àmọ́ tá bá wo àwùjọ tá kí ni rẹ ni ó ṣe onísìn ọbẹ̀ wòye ọbẹ̀ gbé nǹkan ní ìyẹ̀wò yàtọ̀ sí náà nẹ́bìsọ̀ láwà alẹ́ ọ̀sálàm tẹbà bẹ́ wọn tó fẹ́ gbéyẹ̀wò tó fẹ́ yìí ọ̀dà ó lè jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n import wọnú ẹ̀sìn ni ọ̀rọ̀ àwọn kínápọ̀rọ̀kọ̀ rẹ̀ àwọn arúlùkítà ọ̀rọ̀ yẹ̀wúdí a máa mú tí ó imam ẹgbọ́rọ̀ yóò ẹni bá tẹ̀lé súnà Nabi sallallahu alaihi wasallam tó bá fi wá tó fi mana ẹ́ wọ́n ní Imam Malik ní fahuwa muhtadi òun náà láàmà pèlẹ́ni tó mana òun láàmà pèlẹ́ni tó mana wa man istansara biha fahuwa mansur ẹni tó bá fi súnà wá ràn sí òun náà lọ́wọ́ balikiola yóò ràn sí ẹni tó bá lórí súnà táwọn ìwọ̀n fara ní tó wá bèèrè lọ́wọ́ Allah subhanahu wa ta'ala fahuwa mansur ọlọ́wọ́ balikiola yóò ràn sí ọmọ ha ẹni tó bá ti wá sí súnà lẹ̀ ẹwọ̀n kabáhùn ẹni tí bèèrè pé alùsúnà alùsúnà múlẹ̀ ti rí ọ̀dọ̀ Imam Malik Imam Malik ní ẹni tó bá wá fi súnà Nabi sallallahu alaihi wasallam tó bá fi ilẹ̀ ìtàbà ghayra sabilil mu'minin tó wá tẹ̀lé ojú ọ̀nà tó bá fi lè súnà Nabi sallallahu alaihi wasallam lẹ̀ ó máa tẹ̀lé ojú ọ̀nà tó lọ́tí yàtọ̀ sí ojú ọ̀nà àwọn mùmìnì àwọn mùmìnì àwọn ìlànà sàbí ànábì jù wánà láì aléyìn ẹn torí pé ní mùmìnì nùwálìhì àwọn sàábí ànábì ni mòmìnì láti kòtà sọ kò sí mòmìnì ni àwọn ìlú yóò tí ìdáyé láti kòtà sọ yìí Imam Malik ní wàwàláhù lọ́hù máa tàwàlá Allah subhanahu wa ta'ala yóò dáadáa in tó bá ti gbé kalẹ̀ tó bá ti lóhun ló mọ̀rin lórí ẹ̀ yóò dáadáa wà asùláhù jahannama wa ta'at masira tó bá jẹ́ ọgbẹ́dà kìyàmá oní ọlọ́ọ̀bá àríkọ́lá yóò fi wọ́n a máa dúó lórí kí lọ́lọ́ọ̀bá àríkọ́lá wí kí lànàbí sallallahu alaihi wasallam wí kọ́dà kó bá tako làákàyè àwọn èèyàn kọ́dà tó bá tako ìtàwọn èèyàn rìn lórí ẹ̀ ìtàwọn èèyàn gbé kalẹ̀ nírònú tó bá tako mọ́mọ́lìkì àmàjú lórí ẹ̀ alimamu Shafi'i <coughs> rahimahullah wọ́n gba ìgbà alátọ̀dọ̀ imam Malik wọ́n ni imam Malik sọ wípé wọ́n ni láà wọ́n ni imam Malik imam Malik wọ́n ni káàkiri Malik idha ja'ahu ba'du alil ahwa wọ́n kan bá dé nínú àwọn onífẹ́ẹ̀nú àwọn ní alul ahwa bí àwọn murji'ah bí àwọn khawarij bí àwọn qadariyah gbogbo àwọn wọ̀nyí nìsìn àwọn oríṣiríṣi ìran kan ni wọ́n tó jẹ́ pé kíni tó jẹ́ pé ìròrí wọn jáde kó lórí ìlànà sálàmì sallallahu alaihi wasallam tánà bí gbé kalẹ̀ fún wa sọmọ wá dé láti wá bá Imam Malik láti wá bá Imam Malik jiyàn Imam Malik yóò wá sọ fún wa pé ó yé àti mi

so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni inú ẹgbà alátọ́dọ̀ imam malik imam malik ni akullama ja'ana rajulun ajdalu min rajul tí gbogbo ìgbà tá bá ti tẹ́nìkan bá ti wá bá wa tàwárí pé ah, eléyìí mọ̀ yàn já jẹ́lé ìlọ ẹni tó bá ti lè wí ní ara wọn níbi yàn jíjá tàbá ti wá rírun wọn ṣe tàrákìná ma nazala bihi jibril ala muhammad sallallahu alaihi wasallam gbogbo aláàmà wá fi tàbá tánàbí mú wá tí jibril mú wá fánàbí sallallahu alaihi wasallam wá àwọn àdánwò ti ṣẹlẹ̀ láwùjọ wa ni ẹwà àwọn masáìlù kan bẹ láwùjọ nìsìn tó yẹ pé àwọn masáìlù tí èsẹ kílẹ̀ púpọ̀ rẹ̀ kìíṣà àwọn masáìlù kàfíyà kìíṣà àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn tó pamọ́ kìíṣà àwọn masáìlù mahaliya kìíṣà àwọn local kílẹ̀ púpọ̀ issues kìíṣà àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé láàrin ara wa nìkan tó jẹ́ pé kíra ń bẹ fún lọ́jọ́ tó ti pẹ́ ẹ̀rí àlàyé táwọn sọ̀hábà ṣe lórí ẹ̀ ẹ̀rẹ́ táwọn tàbí òṣèlú àwọn kan sì jòkó wọ́n sì wá kọ́ra àwọn olóṣùgbùsùn láwùjọ táwà yìí wọ́n sì máa ja àgbọ́yé táwọn tàbí ànábì gbọ́yé níbi nǹkan

kí là ń dààmú àwọn èèyàn kí là ń fi làákàyà àwọn èèyàn ṣeré sí nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó clear tó jẹ́ pé kò sí ìrùjú bẹ̀bá ní wúrú àwọn nǹkan wọ̀nyí tó wọ́n wá pọ̀ bá wọn lé nítìnísí tó pé àwọn onífẹ́ ẹnu wọ́n ó jáde wọ́n gbé Kùránì kalẹ̀ sẹ́gbẹ́ kan wọ́n sì gbé hadith kalẹ̀ Imam Malik nínú àwọn in tó tó gbajúmọ̀ láwùjọ wa tó jẹ́ pé tòun ti bá ṣe ń pàpẹ mọ́ra malikiya malikiya àwọn èèyàn ti gini wọ́n sì rí pé nǹkan yẹn ẹ̀tọ́ ni òun náà ní kíni òun náà ní alugina òun náà ní alugina orin kíkọ ká máa kọrin ká máa gbọ́rin bí ẹ bá fẹ́ Malik tó yẹ pé àwọn náà ní imamu àgbà fún àwọn tó so kò yẹ kárí ẹnìkan tí ó máa ṣe kíni tí ó ṣe ìgbàláyè fún orin gbígbọ́ àbórin kíkọ Ishaq ibn Isa ó ní sa'altu Malikan ó ní mo bèè lọ́wọ́ Imam Malik ó ní tabalọ́wọ́ ọ̀rọ̀ yìí a rí nínú tẹlifísù Iblis so a sì rí níbi al'amur bil ma'aruf wa àti al ó ní mo bèèrè lọ́wọ́ imam malik mo fẹ́ béèrè nípa mo béèrè lọ́wọ́ rẹ̀ nípa àwọn nǹkan kan táwọn èèyàn ń ṣe kíni tí wọ́n mú fúfúyẹ́ ẹ́ tí wọ́n mú fúfúyẹ́ nípa kíni nípa alùgínà nípa orin kíkọ káwọn èèyàn máa gbóni àti kọ́ kọrin inú àwọn ará Madina sàgbọ́ sáré táwọn èèyàn mú ní fúfúyẹ́ tó ń sọ pé bí ìgbà tó pé rúkúsọ wà bẹ́ẹ̀ Imam Malik wá ní à bá ń kọ́ lọ́rọ̀ rí innama yaf'aluhu al-fussaq àwọn ni wọ́n al-fussaq ẹ̀yẹ́ tí wọ́n al-fisq al-khuruj 'an as àwọn tí ó gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu àwọn ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n kọrin tó oríhun àwọn tí ó gbọ́rọ̀ sáà Nabi sallallahu alaihi wasallam lẹ́nu àwọn náà ni wọ́n gbọ́ orí tó wíhun eléyìí tààrẹ ìsọ̀rọ̀ Imam Malik nítorí pé ìyàtọ̀ wà láàrin kọlù Malik àti kọlù Malikiyya tí ọ̀rọ̀ tí Imam Malik sọ léyìí tààrẹ ìlátẹnu Malik Imam Malik àtọ̀rọ̀ táwọn nǹkan tí wọ́n ṣe kíni tí wọ́n sọ pé Malikiyya làwá táwọn náà sọ so àwọn míì bẹ́ẹ̀ nínú àwọn mùtàkìrún nínú àwọn se pé wọ́n ti pa kílọ̀wọ́kọ̀ àkídà àṣà ìrọ̀ òun ni wọ́n ní wọ́n ti láwọn ìlójú ọ̀rẹ̀ Imam Malik níbi fíkíù tí wọ́n àwọn ilẹ̀ wọ́n gbọ́rọ̀ kalẹ̀ wọ́n kọsílò tíra wọ́n ni alá madhabi Imam Malik ẹ́ ó ti ma gbé àwọn ọ̀rọ̀ tí wọ́n sínú ẹ̀ sábàá lọ lè wò á rí pé ọ̀rọ̀ wọn ṣe kíni ó yapa sí ọ̀rọ̀ tí Imam Malik tí wọ́n sọ Sheikh wa Fadil hafizahullah so wọ́n nínú kí n tíra kan ìrántí orúkọ tíra yẹn tó tíra ńlá báyìí ni tí wọ́n kó àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn tí wọ́n pàpẹ mọ́ra mọ̀lẹ́kíyà mọ̀lẹ́kíyà wọn tí wọ́n fi tako Imam Malik gan fún àwọn tíra yẹn mùjálàdù ńlá báyìí ni ó dìjì kan báyìí tí wọ́n kó wá bá ń pé ẹ̀ ń sọ pé mọ̀lẹ́kíyà mọ̀lẹ́kíyà gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀ gbogbo àwọn ká lọ́lẹ̀ ṣe ziyaratul qubur gínàwó kọlẹ̀ ká a ti ráwọn nígbàkùn náà màlìkíyà wọ́n lọ bí sàárè fún ma lọ lè tọrọ nǹkan káàkiri gbádàgbà sáàrin à ń lọ lè bẹ sàárè ànábì wò nínú kan tí ma bá nìkí tako ní a ti ráwọn tán pàpẹ mara màlìkíyà a sọ pé wọ́n sọ pé kíni wọ́n náà wọ́n tẹ̀lé Imam Málìkì lórí so a bákan a nípa ọ̀rọ̀ a albidà àdádálẹ̀ nínú ẹ̀sìn eh alimamu Malik walbidà kí ni tí Imam Málìkì sọ nípa bidà ǹjẹ́ bídíà tó hasana ń bẹ arọ́pọ̀lọpọ̀ àwọn àṣáyìrà àwọn súfí lónìí nítorí pé wọ́n fẹ́ gbé súfí wọlé ẹ́ wọ́n fẹ́ gbé súfí wọn wọlé nítorí pé wọ́n fẹ́ gbé ọjọ́ bí ànábì wọ́n fẹ́ gbé ọjọ́ bí ànábì wọlé ẹ́ wọ́n sì kíni wọ́n sì pín tánàbí sallallahu alaihi wasallam tánàbí sọ pé gbogbo ẹ̀ pátápátá ánú ní àwọn ayọ̀ kan bẹ́ wọ́n sọ pé kíni wọ́n láwọn kan bẹ́ tó jẹ́ pé hasana ni ẹ́ anábì sallallahu alaihi wasallam anábi ní kúlù bídá sí dọ̀lá àlà anábi ní gbogbo àdádàrẹ̀ yẹn yẹ pátápátá anú ní àwọn wá ń sọ lẹ́nu tí wọ́n ipé kò rí báhùn ẹ́n bal min albida àti ma hiya hasana tí a kọ́dà yìí ń bẹ nínú bídí àtó jẹ́ pé kíni tó jẹ́ pé tó dá ń bẹnu wọn ẹ̀hẹ́ nígbàtà tí wá sílẹ̀kùn yẹ́ kalẹ̀ ọ̀hán àrítọ̀ nínú àwọn bídí àtó wọ́n a mọ̀ mú wọlé láwọn nǹkan tó jẹ́ pé kíni tó jẹ́ pé tábàlọ̀ wọ́n nípìnlẹ̀ wọn gan àdádálẹ̀ ní tánàbí ó mọ̀ sí òun náà ni gbó irú àwọn nǹkan báyẹn nínú al-i'tisam li Shatibi rahimahullah gẹ́gẹ́ bí ẹgbàwá tí Ibn al-Majishun tí wọ́n gbà wá látọ̀dọ̀ al-Imam Malik Imam Malik ní man ibtada'a bid'atan yaraha hasana Imam Malik ní ẹni tó bá dáadáa dálẹ̀ kan nínú ó wá mú wá ó wá lóhun fi ń jọ́sí fún Allah subhanahu wa ta'ala yaraha hasana tó wá rí pé ah, nǹkan yóò nǹkan tó dáa ní ń ṣe kò rí láburú tó bá rí ni wallahi kò sí problem púpọ̀ ẹ́n àmà sí kíni àmà sí wà sí fún pẹ́yà tó ṣe yìí wọ́n náà rí pé ó dáa fílẹ̀ àmọ́ ó dáadáa dáálẹ̀ àmọ́ kò rí láìdá kò rí láburú Imam Malik ní faqad za'ama anna Rasulullah sallallahu alaihi wa sallama khana risala wọ́n ní rẹ̀ ní báwọn nísìnyí in tí ìtẹ́sí rẹ̀ ń sọ òun náà ni pé ó ti rọ̀pá ànábì sallallahu alaihi wasallam ànábì jàmbá níbi tẹ́tọ́ mìíràn ànábì ànábì ti jàmbá ó jàmbá lè mọ̀ yìí níbi tẹ́tọ́ ọlọ́ọ̀bá alẹ́kọ́lá fi rán nítorí pé ọlọ́ọ̀bá alẹ́kọ́lá ó ní sáànàbí sallallahu alaihi wasallam ó ní balligma unzila ilayk min rabbik wa in lam taf'al fama ballaghta risalata gbogbo táàrin ọsáwọn èèyàn gbogbo ẹni ó fi jíṣẹ́ anábì ti jíjẹ́ gbogbo àwọn èèyàn ẹ́ àwọn tó bẹ̀rẹ̀ ayé ń gbà wọn ẹ́ anábì sallallahu alaihi wasallam ń bèèrè lọ́wọ́ wọn nígbà hajjatul wada Allahumma albalag ipé tí mo jíṣẹ́ o àwọn ní ìrìn qalu bala wọ́n ló jíjẹ́ pé anábì sallallahu alaihi wasallam anábì wá sọ pé Allahumma shahadi ilé ọba mi wọ́n bá mi jẹ́rìí sí o mo jíṣẹ́ pé o sọgbàtẹ́ nìkan wá dínlẹ̀ bàtà nẹ́bí lọ́tán Imam Malik ni ajẹ́ pé ó ti kíni ajẹ́ pé ó ti kẹfín sí ànábì sallallahu alaihi wasallam wípé ànábì ò ti tẹ́pẹ́ ẹ̀rìpá àwọn onísúfí àmà Tijani tábàlọ̀lẹ̀ wọnú Jawahirul Ma'ani ẹ̀rì pé ó sì sọ́n tó jọ bẹ́ẹ̀ ó sọ́n tó jọ tí Imam Malik tí Imam Malik sọ yìí kí ni nǹkan tó sọ ni pé gbà táwọn ọmọ kéwù rẹ̀ ń bè lọ rẹ̀ pé Salatul Fati èyí ti tánàbí ò ṣe kíni tánàbí ò kọ́ àwọn sàábì ànábì ní Salatul Fati bọ́lá rẹ̀ ṣe pọ̀ tó yìí ó ní ànábì fi pamọ́ fóun ni olú ànábì máa ṣe kíni ànábì fi pamọ́ fóun torí pé ànábì mọ̀ pé ẹni tó ní òtí ìdé ó ní torí pé ànábì mọ̀ pé tó wọ́n bá sọ tó jọ bẹ́ẹ̀ lójú àwọn sàábé àwọn sàábé lójú kòkòrò nípa ẹ̀sìn nípa nǹkan dáadáa wọ́n dá àwọn ànábì tánàbí fi kọ́ wọn ànábì wá ṣe kíni ànábì pamọ́ ànábì ò sọ fún wa nígbà tó mọ̀ pásìkò ẹni tó ní òtí dé ìbẹ́nu jàwá ìrù màáyì ẹni tó bá ní ilé so irú eléyìí irú àwọn nǹkan báyìí

وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ipe lónìí o mo ti pé ẹ̀sìn yí fún yín mo ti parí ìdí ààrẹ lórí wọ̀rọ̀dí ìtòlákùnmù islam dínà mo ti yọ́nà sí islam lẹ́sìn fún yín mọ́ bá ní kíní tó ń gbára lẹ́nì so látàrí lẹ́yìn eléyìn eh mọ́ bá ní kíwá ní ó tún tọ́ bí ọ̀rọ̀ mí pé fàmá lámìyẹkùn yàwùmá ìdín dínà lọ́jọ́ tí àyà yìí sọ kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam nǹkan tí ò bá ti jẹ́sìn lọ́jọ́ nǹkan tí ò bá ti jẹ́ sí kéèlì ní gíní ìwọ̀n tí ẹ̀mọ́ bí wọ́n kan mọ́mọ́lì kìíní málam yakun yawmaidhin bin dinan mọ́mọ́lì kìíní fala yakunu al-yawma dinan kò lè jẹ́sìn lónìí má tẹ́ ìta bá mú gbọ́lọ̀ nílá sọ́lọ́wọ́ ká máa wá fi wọn gbogbo nǹkan gbogbo nǹkan tàbá ń ṣe wallahi àwọn yóò yìí fún agan málam yakun yawmaidhin dinan fala yakunu al-yawma dinan mọ̀lídà nabi sallallahu alaihi wasallam tánàbí fi tẹ́sìn ah kò sí ní ẹ̀sìn lásìkò ohun pẹ̀lá ẹ̀kún ní yọ́n mẹ́jì náà kò lè jẹ́sìn lónìí náà máa ẹ̀parí ẹ́ kásíkò lè jàmá yí kákúra wájọ́ káàmà sí ìlú kan aláàlá ìjọ jẹ́sìn lójú ayé ànẹ́bì sallallahu alaihi ẹ́ kájòkó fìdáhù ẹ́ gbogbo àwọn ìjókó ìsìrísí àwọn àdádálẹ̀ orísìírísìí bídá lérísìírísìí ẹ́ a ma bèè lọ́wọ́ ara wa ẹ́ alkanadina fi zamani nabi sallallahu alaihi wasallam tó jẹ́ sí láyà nabi sallallahu alaihi wasallam tí ó bá ti jẹ́ sí

ó dàbí kí odókò ní ìsìnkán ti wá wá súkàlẹ̀ ìsúkàlẹ̀ ní ó ti wá kàlẹ̀ báyìí wá ní ah, ẹ̀kàn máa kó sí lọ́ntí ní wọ́n wá ní ara ìtún wà tèmi lọ́tọ̀ ní àà ah, ah. wọ́n kó wà alaihi wasallam ti tó yí àwọn sàábì anábì wọ́n ti sàlàyé ẹ̀sìn ìtànábì mú wá fún yí àwọn náà fi kẹrẹ pamọ́ fún yí kí wálẹ̀ mọ́ wá dà mọ́ ara yín sí tẹ́tù wá mọ́ sí alaihi wasallam tànábì onímọ̀ nípa rẹ̀

tó jẹ́ pé tàbáyé pé a bá fẹ́ tí olórin pé àrìn lójú ọ̀nà Imam Malik gangan a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó yẹ ká pọ̀ dẹ́mù ni ẹnìkan wá bá Imam Malik ọ̀rọ̀ yìí ìkanú àwọn makéwu Imam Malik ló gbọ́rọ̀ yìí tí orúkọ rẹ̀ jẹ́ Abdullahi ibn Yusuf òun náà lórúkọ rẹ̀ jẹ́ ó ní kúnnà inda Malik ibn Anas ó láàjò kọ́lọ́dọ̀ Malik ọmọ Anas jọ kan yà ní Imam Malik ní sọ yẹn ó láàjò kọ́lọ́dọ̀ wọn jọ kan faqala lahu nasibin ó ní arákùnrin kan tó wá láti ìlú kan ní inú àwọn ìlú Hijaz ó ní arákùnrin yìí ó wá láti ìlú yìí ó wá ní ya Aba Abdillah ó ní mo pè rẹ Abu Abdillah ilẹ̀ Imam Malik mo pè ọ́ ó ní ìdána qawmun o Imam Malik yóò ipe òun lọ lè kẹ́kọ̀ọ́ níbi kan Madina náà ni Imam Malik ni gíní òun náà ni wọ́n ti lo àwọn nǹkan tí Imam Malik lò kọ́dá ó débi pé Malik wọ́n ní ìkankan inú mọ́sáàbù wọn inú àwọn tọ́tí ma fi ń ṣe inú àwọn wọn tí wọ́n pè ní so mọ́ mọ́ ìkí wo pé ah, gbogbo olùmọ̀dínà pátápátá wọn wá ní pé gíní àwá ní bá wọn lórí ìbàjẹ́ tí bá òjìnà sí bàtà rẹ̀ sọ̀láwà lè sọ́lá lọ́tán mọ́ mọ́ ìkí mú nínú àwọn kata máa ń lò nínú àwọn ìfẹ́ ọmọ agbára lé lọ́dọ̀ wọn náà arákùnrin ìwá wà lùmọ̀dínà ìwá ni wọ́n àwọn ń ni wọ́n yà àkùlù na kẹfì ìrọ̀n àwọn ẹwùn gabáhùn wọ́n jẹun gan fa'ida akàlú sábà ti wá jẹun tí wọ́n yóò bám akàlú filkọ̀tọ̀ ì wọ́n wà dákà sídá akàlú filkọ̀tọ̀ ì wọ́n ma wá dákà sídá wọ́n ma wá kọ́ni fún mayakú bóòn díẹ̀ díẹ̀ wọ́n ma ń kọ́ni fún mayakú wọ́n bá dìde ọ̀yẹ́rìkúsùn wọ́n ma mọ̀mújó ẹwùn gabáhùn kan bẹ àwọn tẹ́ pé tọ́ bá jẹun tán tí wọ́n yóò tán lẹ́gbẹ́ bá rò bá lè ìjó ní yá rádá tọ́ ọwọ́ ẹni tó bá ti jẹun tán tó bá ti yó tán wọ́n wà bẹ̀ẹ̀ sí máa kọrin ẹ́n pẹ̀yẹ́ kùsùn wọ́n a máa jó wọ́n máa jó pàkọ́lá Malik Imam Malik wá sọ pé hum majani Imam Malik ní mọ̀ pẹ̀lú hum majani Imam Malik ní sẹ́wìrì làwọn tó ń sọ tó ń sọ <laughs> kọ́ọ̀lá ohun fi bí yàn ọ̀rọ̀ sọmọ kéèkéé ni wọ́n ni ẹwọ kàbáwọ̀ ẹwọ bí tí bọ́ mọ́dé kí gbé nǹkan méjì yẹn lọ táwọn ọmọ kéèkéé ni àwọn èdè máa ń ṣe nínà nílò tọ́ àti ní kọ́mọ́ kéèkéé máa ń ṣe ṣe ọ̀hún gbádùn ni ó ní wọ́n gbádùn sọmọ kéèkéé ni wọ́n ni àwọn táàzọ kọ́ọ̀lá ó ní rárá o ọgbọ́n <laughs> mọ́ mọ́dé kí pé ó ní ohun mọ̀ ṣáá yí kò kọ̀kọ̀lá àgbàlagbà ni wọ́n bá wọ́n sì ní làákàyè àgbàlagbà ni wọ́n tí wọ́n sì ní làákàyè láwọn tó ń sọ yìí qala Malik mọ́ Malik wá sọ fún pé ma sami'na ahadan min ahli Islam yaf'alu hakadha mọ́ Malik láwọ̀ gbọ́rí o àwọ̀ gbọ́rí o nínú àwọn tó ti kọjá lọ inú eh, àwọn tó wà lórí Islam tó tó wọ́n wá ṣe gbogbo àwọn nǹkan báwọn tí wọ́n ma wá jó tí wọ́n ma wá lùlù eh, tí wọ́n ma fi ìmọ̀ pààyàn lẹ́rin tí ẹ bá rí ń pàlàkà ọ̀rọ̀ ma mọ́lì kìdí rẹ̀ ìmọ̀ pààyàn lẹ́rin tẹ bá rí àwọn sáyẹ̀ eríṣiríṣi táwọn èèyàn sọ pé àwọn mẹ́sẹ̀ síkìrì wàláì mo wo kìní kan lórí kìní jò ní àwọn omi sumi pool àwọn súnfì kan náà níbà àwọn akó sínú omi sumi pool wọ́n wá kó nínú omi inú omi <laughs> subhanallah ni ni ìrònú ni ẹnìkan ní òrònú sẹ́yìn pé àwọn kan ronú dé pé ẹjá mọ́ sí síkìrí àǹfààní ẹ́ nígbàtà sí ìlàta títán ó yá ẹjá mọ́ sí òhòhòhò òhòhòhò ẹ́ wá sí ẹ̀ tí ó báyìí wọ́n síkí wà àwọn fi mímí làwọn fi ń ṣe kí ni làwọn fi ń ṣe zikiri tí ànábì sallallahu alaihi wasallam tánàbí fi mírí ṣe zikiri rí ẹ́ so kìrí yìí gbogbo àwọn nǹkan báyìí ó wá pọ̀ káàkiri tó jẹ́ pé ẹ máa rí láwọn àwùjọ oríṣiríṣi láwọn ọ̀nà oríṣiríṣi tí wọ́n gbà mam mọ́mù márìkì wá sọ fún nígbà tó wá sọ̀rọ̀ ìtàn ẹ́ wọ́n ní àwọn tó gba ọ̀rọ̀ yìí wá qala rajul arákùnrin yẹn tó wá sọ fún mọ́mù márìkì ẹwọ̀n kan ó wá ní bal ya'kuluna kathiran ọgbọ́n tí ń sọ àní oúnjẹ ni ó kọ́kọ́ jẹ náà ẹ́ wọ́n jẹun tí wọ́n yóò tó mọ̀ yẹkù mú nàfà yẹrùkùsù wọ́n wà mọ̀ sí kí ni wọ́n wà dìde wọ́n ma wá jó ẹ́ yẹ́lùkọ́ mú bá àdúhùn mọ̀rọ̀ àṣà ó lẹ́rí ni wọ́n tó pé yóò ma gbá ẹ̀rí ẹ̀rí tó bá jẹun tán tó wà mọ̀ sókè ẹ̀rí ni ẹ́ ó ní bẹnu wọn wọ́n bá àdúhùn wọ́jà ń bẹnu wọn tó pé ojú ní ma gbá ẹ̀lójú ni ẹ̀rí ẹ̀sìn ṣe kàyéfì àwọn aláyà ń bẹ

torí pé náà máa rìkìtì wó pé àárín méjì náà ló lè fọ́ọ̀lù sí pé ẹni tí ó gbádùn ẹjọ́bá ìjọba àwọn kéèkèé tí ò ti bàlágà rọ̀ pé ah ẹ̀hẹ́n tí wé sí mọ́kànlá bùn ẹ̀hẹ́n ó wá ní kéèsì kankan lọ àwọn tó sọ yìí ọ̀rọ̀ yìí wá sí kíni ó wá di mọ́mọ́lìkì wá rẹ́rìn-ín gbàtí mọ́mọ́lìkì ó rẹ́rìn tán wàkọ́mọ̀ ilá manzil ó sì dé wọlé lọ gbàtí mọ́mọ́lìkì dé wọlé lọ tán wàkọ́lá àṣàhábù malik àtàjá àwọn akéwù mọ́mọ́lìkì tí wọ́n wà ń bẹ́ẹ̀ wọ́n wá sọ fárákùnrin pé yà áàdà

Ah, àríbi tó pé ah, ẹ̀rí tó orí ẹ̀rí pàájí adi di sì dìde wọlé lọ ah, àwọn wo ní dẹ́rù kọba ìwò ẹwà wò nìsìn ẹ̀rí pé ìgbà tí Imam tó gbọ́ pé ń gba pé àwọn kan bẹ tí wọ́n pè ní kíni tí wọ́n pè ní àwọn tí wọ́n sọ inú kéyò tí gíní kéyò wà lórí torí kéyò bá fẹ́ wà lórí tọ́bálẹ̀ wà lórí mọ́sáàbù sọ́nà méjì ẹ̀sì wà nìsí a rí al'aqida nínú aqida so a sì rí mọ́sáàbù níbi kíní filifuru a ní mọ́sáàbù yìnyàn níbi kíní inú àdìyọ́ká mọ́sáàbù rẹ̀ níbi furu ìyàwó tó níje pẹ̀lú ìdájọ́ fíkíw tẹ́wàá sí kíni tẹ́wàá pa apá kan sí ẹ mú apá kan ẹni kíkí Imam Malik ọ̀lẹ̀ tẹ̀lé ẹ wá gbé àkídà rẹ kalẹ̀ yóò wá jẹ́ kíni yóò wá jẹ́ ti àkídà àwọn Asha'ira as-Sufiyya na'am na'am a nígbẹ̀yìn <clears throat> nítorí àsìkò inú masala tó gbajúmọ̀ láwùjọ wa àwọn èèyàn pé nígbàtà bá ń kírun ká dáwọ́lẹ̀ àríkò gbajúmọ̀ káàkiri pé pé àwọn àìmọ̀ ní àwọn mọ̀sájì àwọn sáàtì káàkiri àwọn mọ́mù mọ́mù mọ́mù ẹgbẹ́ a ti gbọ́ tó pé Allahu Akbar yóò máa da ni so ya Imam Malik so Abu Hanifa Imam Shafi'i Imam Ahmad gbogbo pátápátá pẹ̀lú àwọn ẹ̀yàni eh, àwọn tàbírọ́ ti eríṣìíríṣìí orí gbogbo wọn fi sọ ipé gíní ìdàfọ́ alhadibu fọ̀húwà mazhabi tí àdíjì bá ti lálàáfíà òun náà ni kíní òun náà ni ojú ọ̀nà tàwọn in tó lálàáfíà látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam òun náà ni pé anábì sallallahu alaihi wasallam ní súnnà òun àti súnnà ogun àwọn anábì tán ti kọjá lọ òun náà ni pé kíní òun náà ni pé kí wọ́n gbé àwọn rí pé àwọn kan wá pè bàbá pé Imam Malik a máa dáwọ́lẹ̀ pé òun náà ló pàtà àwọn ṣekíní táwọn fi ń tẹ̀lé Imam Malik táwọn fi ń dáwọ́lẹ̀ so nígbà táwọn onímọ̀ tí wọ́n ṣe wádìí nípa ọ̀rọ̀ yìí wọ́n ní Imam Malik ó sàn sí máa dáwọ́lẹ̀ tó tayọ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Imam Malik lásìkò tá a sọ yìí òun náà ló pa tó tá bá wá sọ pé gbogbo nǹkan tá bá sáà ti rí pé Imam Malik ṣe òun náà láàmà tìbọnú mọ́sàbí Imam Malik òun náà láti mọ̀ pé ní mọ́sàbí

ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé sáàbá lọ lè wo nínú al-Muwatta ti Imam Malik a rí pé al-Imam Malik nínú al-Muwatta wọ́n gba ẹgbà wá wá nípa ipé súnà Nabi sallallahu alaihi wasallam òun náà ni kéyò ti kíni kéyò ti kọ́bùdù gbà ti fáwà lébìnú òun náà ni kéyò gbé ọwọ́ ọ̀tún tábàlọ̀lẹ̀ wọnú àrí pé Imam Maliki tẹ̀ tó fún ní báàbù kan ní Imam Maliki báàbù yìí wọ́n ní báàbù fi wad'il yadayn ihdahuma ala al-ukhra fi as-salah bó ti wà nínú mọ́àtánù mọ́àtán Imam Maliki fi báàbù tó fẹ́ sọ̀rọ̀ fún wa nípa kíni fi wad'il yadayn ihdahuma ala al-ukhra fi as-salah ká gbé ọwọ́ bó ti ẹ̀jẹ́ pé kìláàfù wà lórí pé ṣe fọ́kọ̀ sọ́dì ní lé orí àyà ni àbí nísàlẹ̀ àyà ni so àbí nísàlẹ̀ ẹkùn ni so kìláàfù wà níbi àmọ́ tí kò sí kìláàfù bẹ́ẹ̀ náà ni pé kí ni pé ká gbé ọwọ́ kámádàálẹ̀ kò sí kìláàfù bẹ́ẹ̀ Imam Malik wá mú àwọn hadith mẹ́ta wá lábẹ́rẹ̀ inú hadith Imam Malik mú wá ẹ́n òun náà ni pé Imam Malik ní min kalami nubuwatil ula wọ́n ní inú àwọn ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ẹ̀yìn tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ òun náà ni pé ìdálámtẹ̀ sáàyí fásitì àmà ṣe tó bá tó bá ti lójútì ma ṣe tó wọ̀ ìtumọ̀ náà ni pé àìlójútì òun náà ni ìpìlẹ̀ gbogbo bàjẹ́ àìlójútì òun ni ó mọ̀ mọ́ ọ̀sẹ̀ bàjẹ́ láwùjọ lọ́wọ́ òtún kágbé lórí ọwọ́ òsì nígbàtà bá ń kírun wọ́n ni eléyìí nínú kíni ní kàlámì nùbúwàtí ìhùlá ẹ̀rí pé ń tẹ́lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ànábìsọ̀ wà wà tó ní súnà òun ni àti súnà àwọn ànábìsọ̀ ti kọjá ipé ká máa ṣe kíni ká máa ká ọwọ́ ọ̀tún wọlé ọwọ́ òsì nígbàtà bá ń kírun ìmáàmù Málíkì kíni ó tún fẹ́ kíni ó tún fi eléyìí ó fi sọ̀pọ́tì ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú ríwáyà Abu Mus'ab tọ́gbà alátọ́dọ̀ al-Imam Malik ó ní Imam Malik sọ pé yada al-yumna ala al tí èyàn bá ń kírun yóò ṣe kíni yóò gbé ọ̀tún lérí ọwọ́ òsì wọ́n nínú kíni inú súnà Nabi sallallahu alaihi wasallam òun náà ni ó wà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ a rí nínú ìwáyà mi nínú ìwáyà mi nínú al-Mu'atta nínú hadithu Sahal bin Sa'id as-Sa'idi ó ní kana an-nasu

aláwọn mìí tán gba ìwáyà yẹn wá awárí pé mọ́ mẹ́rìkì wá ṣe kìní kan tó yàtọ̀ sí nǹkan yẹn èwo ni nǹkan táàdì mú nǹkan táàdì mú òun náà ní kíni òun náà ní ìtaàrí sí hadith ọ̀rọ̀ tó sọ sínú a tún wá rí pé nǹkan kan ló tẹ̀rẹ̀ sí Imam Malik tó bí pé kíni tó bí tó ṣéǹjì ẹ̀ kíni kan wà láàrin yìí táàtún fi mọ̀ táàtí ó tún fi rí lẹ̀ fún wa dáadáa ipé eré ìgangan òun náà ni mọ́sáàbù Imam Malik tó bá gba hadith wá tó bá yapa tí Imam Malik wà lórí ẹ̀ Imam Malik yóò sọ pé wal amalu laysa ala hadha indana tó bá jẹ́ pé hadith yẹn tí Imam Malik gbà wá ó wá tako amalu ahlil madina Imam Malik yóò gbé hadith yẹn wá tó bá gbé hadith yẹn wá yóò sọ pé wal amalu laysa hadha indana tí hadith yìí wá látọ̀rọ̀ àmọ́ eléyìí ò sí nínú amalu àwọn òbá káwọn ará madina ma bẹ́ẹ̀ Imam Malik a máa sọ gbogbo àwọn ọ̀rọ̀ mẹ́jọ tàbí agbé wáfà Imam Malik kò sí nìkan tí Imam Malik sọ pé wal amalu laysa ala hadha indana ìpé àìsè bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa nílùú Madina so tó pé eléyìí túmọ̀ pé kíni pé èyí tó jẹ́ mọ́sáàbù Imam Malik òun náà ni kíni òun náà ni pé alqabdu káàkiri kíni kákàwọ́ àwọn onímọ̀ kákàwọ́ ọ̀tún lè yọ owó òsì nígbàtí a bá ń kírun so àwọn onímọ̀ wọ́n ní eléyìí tàbá tún wò gan eléyìí òun náà ni ó máa tọ́ka wípé èyàn yẹpẹrẹ ara ẹni níwájú Allah subhanahu wa ta'ala sáàdá bá wówó nígbà tó bá kírun ẹn tó bá kírun tó bá jáwọ́lẹ̀ ẹ̀rí pé ọwọ́ òun sáà mọ́ bèèrè pé sáàfi ní ṣe kíní ní ẹlòmíràn bí ti

ó yẹ ká tẹ̀lé pẹ̀lú bí ìmáàmù tó ní mọ́sáàbù tá a sọ yìí gbogbo bó ti ṣe òun náà ló yẹ ká tẹ̀lé ìmáàmù yìí ká tẹ̀lé ìmáàmù Malik níbi àdìsọ́kà rẹ̀ ẹ̀ ká pa gbogbo àwọn nǹkan tí ìmáàmù Malik ni tí ò bá ṣe nínú àdìsọ́kà ká pa á tì nítorí pé ìmáàmù Malik àwọn náà mú Nabi sallallahu alaihi wasallam ni kìí ṣe pé lórí ìfẹ́ẹnú kìí ṣe pé lórí ìfẹ́ẹnú kọ́lá ìwáyé àdìsì kan bẹ tó jẹ́ pé asàrù kan bẹ tí Imam Malik Imam Malik ń sí àlùwàlá lọ́wọ́ ibi tẹ́ fi mọ̀ yí pé àwọn àìmọ̀ yìí wallahi ìwọ̀n èso nífẹ̀ẹ́ ẹnu in tó bá hàn sí wọn nínú hadith òun náà ni wọ́n máa ń ṣe kíni òun náà ni wọ́n máa lò àwọn náà ti fàyè kalẹ̀ sí pé àwọn èèyàn pọ̀ nígbàtí tó lọ bá Imam Malik tó ní já sọ tí ààrẹ ibi ogbà irú àwọn <clears throat> Imam Malik náà Imam Malik ń sàrọ̀ alálọ́wọ́ bà tí wọ́n sàrọ̀ alálọ́wọ́ ó wá ẹnìkan wá sọ fún Imam Malik pé à ah, pé ṣé ẹ̀rí pé ó yẹ kéèyàn fi ọmọ ní báyìí kó mọ́ fi ṣe kíni kó fi kó fi bọ́ kó fi bọ́ kó fi sàkílìl kó fi yọ fọ àwọn ìka ẹsẹ̀ rẹ̀ Imam Malik wá ní ah, òun pàdé irú kàbáwọn yìí ó wá ní àhàdìsí ah, ń bẹ fún ẹni ẹwà mú àhàdìsí ẹwà fún Imam lẹ́sẹ̀ kanáà tí mọ́ mọ́lìkì ti gbọ́ àwọn tó wà nínú ìsinmi àdíjì ẹ̀rọ bá àdíjì mọ́ mọ́lìkì jẹ́ gíní ó sì gbà tọwọ́ tẹ̀tẹ̀ so lẹ́yìn bá mọ́ mọ́lìkì ti bẹ̀rẹ̀ jẹ́ gíní ó sì bẹ̀rẹ̀ sí lò so ìbẹ̀rẹ̀ lẹ́sì mọ̀ pé àwọn àpá yẹn kìí ṣe pé ìfẹ́ ẹnu òun náà ni wọ́n tẹ̀lé ìdí wọ́n tẹ̀lé òun náà ni sán bá rí tó bá lálàáfíà látọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam so tó bá sì hàn tí wọ́n lẹ́sẹ̀ kan náà òun náà ni ó ṣe kíni òun náà ni wọ́n máa tẹ̀lé àwọn àpá yóò sì gbéra wọn kalẹ̀ tí ẹni tí ò láti dèrà wọn tí ẹni tó nímọ̀ tó mọ gbogbo nǹkan pátápátá òun náà làwọn ó náà ló pàtó n'akọ mẹ́lú àkọọ́lẹ̀ pé ẹnìkan ti wá bí Imam Malik láti ìlú tó jìnà tó wá béèrè àwọn mọ̀sáyì lọ́dọ̀ Imam Malik lórí tìítì tó wá béèrè mí Imam Malik sọ pé kíni la adri la Malik wá ń fún létí ti tí bá wá délé èsì wó ní wà fáwọn èèyàn mọ́ mọ́lìkì ní kò lè ẹ́n sọ fún wọn pé qala Malikun la yuhsinuhu sọ fún wọn pé mọ́ mọ́lìkì ní òun ò mọ́ tó lágbára yóò wá máa fún ààrẹ lọ́kùn yóò máa jẹ́ arábúrábú pé àà ah, láàrin yìí agbọ́dọ̀ rí nǹkan wí so aburú ní ti ń bẹ́ẹ̀ bí irú nítorí pé irú ẹni báwọn kò ní kò lórí àìmọ̀kan tó wà wọn yóò ìsọ wá sọ àwọn èèyàn nù àmọ́ nígbà tó bá sọ fáwọn èèyàn pé la adìrí ìmá tí ó kùkọ náà nígbà tó bá ti kó mẹ́ ó wà bó ṣe ma yóò ràn létí ká ah, gbogbo wá bí ṣe ma ń yìí tó bá ti wá mọ̀ tán bí ó ní ìjọ mi ó tún ti wà nínú mímọ̀ àmọ́ nígbà tó bá ti wá kó ti escape tó ti escape ó ti lọ́nu òní láti láti kíni òní láti láti tún wà so látara àti eléyìí ní sókè so alimamu Malik òun náà láti tara yìí fúnra wa yìí báwo ni Imam Malik ṣe jẹ́ a rí pé Imam Malik

wọ́n wá ń kọ́ hadith anábi sallallahu alaihi wasallam man maliki ne fa ajilaltu hadith rasulillahi sallallahu alaihi wasallam ana àkúdà ọkọ̀ iman hadith anábi tó bíjú lọ́dọ̀ tèmi ju kí wá dó lérí dókí máa gbàálọ̀ ẹwù kabáhùn ẹwù gbọ́nse ẹlẹ́nìkan wà máa sọ fún ilé òní pé wọ́n bí ayé hadithin ba'dahu tu'minun yu'minun ṣe hadith wo ẹgbẹ́ hadith jẹgbẹ́ kan ẹwù kabáhùn malikiya náà sì lóun náà ẹgbẹ́ hadith jẹgbẹ́ kan mọ́ maliki tí ó bá ka hadith anábi sallallahu alaihi wasallam Imam Malik yóò wà lọ́lẹ̀ ewé yóò wọ́ṣọ́ tó ní yóò sì jùwé láwà ní ọ́nà táwọn èèyàn bá ń sọ̀rọ̀ tí èèyàn bá fi lè sọ̀rọ̀ ibi tí Imam Malik fi ta àdí yóò lè wọ́n jáde yóò wà káyà fún wọn pé la tarfa'u aswatakum fawqa sawti an-nabi Imam Malik tún lu ayà hun bẹ́ tí wọ́n ka àdí ìlànà lọ́wọ́ ó gbọ́dọ̀ máa ń sọ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ nígbà tó ń gbóhùn sókè nígbà tá nàbí Imam Malik al-Sunnah wal Jama'ah so wọ́n sì tẹ̀gbìyànjú púpọ̀ lórí ẹ̀ àkọọ́lẹ̀ tí ń bẹ eléke sọ́rọ̀ ọgbọ́n erí kéèdì ṣe ọ̀rọ̀ ìfẹ́ ẹnu àbí Allah subhanahu wa ta'ala ìwọ̀nba tí a ríwì kí ọlọ́ọ̀bà àríkọ̀ọ́lá kójíkó wúlò fún ẹni tó sọ kójíkó sáfà ní gbogbo àwọn àgbọ́ náà kójí ká mọ̀

Ọba fẹ́ àbá ọ̀rọ̀ ìmọ̀ mọ́lì fún àkídà àrùn náà jàmá mi. Tó di nídà àkídà ara nídà àkídà ẹ̀ alákídà ẹ̀ alákídà. Ìmọ̀ mọ́lì fi fa rẹ̀ gbẹgbẹ náà àfa alákídà mi. Ẹ̀rọ kìíní mi. Wọ́n ní báàbù máa dán ṣe kò bí ilẹ̀ alìsúná alìsúná wàtà àtẹ̀kínú àfìdá. So, min wáàdì òmùn ìyá náà wáàdì òmùn ìyá náà so láàbì tó bẹ́tọ̀ fún wa nípa tí ó mọ̀ lẹ́yìn tí kò lọ́tẹ̀ láti ya ìṣẹ́ àhán máa ń kọjá lè lẹ́nu wàtàkẹ́ tí mo mú àlàáfíà tí ọ̀pọ̀ máa ń dàgbọ́ Ilé wáàdì òmùn ìyá náà 多的欣赏，这寡妇的爱情什么？那对于我认呢，有做高定，也受落啊。让我们再来看这个马刀啊，你的那个马的呀，这个呀，这个爱情爱情啊，这个爱情那个什么？就阿弥陀佛，他那有些手段啊。